kọ́ Wasiu Ayinde ń kọrin Wasiu Ayinde ń kọrin lágbẹ́ ìmú kọrin Wasiu Ayinde ń kọrin ọmọ orin kọ ìran yìí ní Wasiu Ayinde ọmọọba Núrù Bánjọ ọmọọba Núrù Bánjọ èèyàn pàtàkì èèyàn yìí ọ̀rẹ́ mi pàdí mi ẹ tí mo fẹ́ràn gidigidi àbá àgbà nílùú Amẹ́ríkà ọ̀gá wọn concern ọmọ Yorùbá nílùú America, nílùú Maryland mo rí ẹ bàbá àgbà ẹyọ ilé ẹyọ ilé ọba lọ́la kábíyèsí kábíyèsí mo rí ẹ kábíyèsí mo rí ẹ ẹ káàbọ̀ yìí fèmí ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ ọ̀gbìn náà wá ẹ pé mi láì fàájì mo láì music ẹ torí pé èèyàn tí o bá ti láì music máa sọ pé kó ń gbé lọ sí. Eh, brabish kan jù sínú brabish <laughs> bẹ́ẹ̀ ni máa ronú tèmi ni pé ah, bọ́s èèyàn tí ọ̀bá nínú burúkú tẹ́ pé èèyàn yìí tẹ́ pé inú ẹ̀ máa ń dùn tó fẹ́ nǹkan rí i like music music ń pa òun lẹ́nu máa múnú èèyàn dùn ni èmi like music bàjẹ́ music dùn mo like music gan-an mi ò lè fi music ṣeré mo like music gan-an ẹ káàbọ̀ ní tèmi ẹ káàbọ̀ ṣẹ́rí ọdún ìní ìkọ́lẹ̀ ká play music nígbà tí n ta tó gbé mo jẹ́ ìwọ́n tí mo like music mo like láti play music but irú èlé is one of the time tó yẹ pé kò yẹ kí ẹ play music rárá ẹ ká wà ní sóbàmù gbọ̀dà sí ìgbà olúwa ní ẹ ká wà ní sóbàmù bọ́tú ni pé tẹ bá rí nǹkan tó bá pọ̀ sí yẹ bí pé n ò ṣe bí pẹ̀lú bẹ́ẹ̀ pé pẹ̀lú àtẹ̀tìjà ni tí mo like manner of approach against the Yoruba people but mo rí i pé Nnamdi Kanu ó jẹ́ ẹ̀kọ́ tó yẹ pé ó ń jà fún èèyàn ẹ̀ àwọn èèyàn ẹ̀ tí pé èyí pé ìyà tí ẹ fi ń jẹ àwọn èèyàn òun pé kò ń dúró kò ń jà fún wọn pé kò bọ́ sí nílùú Nàìjíríà bẹ̀tẹ̀ eh, wọ́n yí mọ́ lọ́wọ́ pé wọ́n sọ terrorist torí pé injustice against Igbo people, Nnamdi can judge, condemn the federal government, confront them. But in bẹ́ẹ̀ ṣe fún àwọn èèyàn wọn ò lè gbà mọ́. Only along the line, only wá lè approach the man of approach only at the same time only jà fún àwọn èèyàn ní injustice against Igbo people. Jẹ́ pé the whole world that support Igbo àti solidarity pẹ̀lú alẹ́gbẹ̀ẹ́ amẹ́ true solidarity pẹ̀lú Igbo fún pé injustice against them ti hàn bí gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà lọ ẹ̀jẹ̀ kí n gbé kí ni mo ti mọ́tò fífi kan gbọ́ kí mo ti ń sọ̀rọ̀ mọ́ fífi kan gbọ́ mísìkì yẹn ó ń dùn mọ́ mi ẹ̀jẹ̀ ń gbé kó mi má lọ jẹ́ kó confusing kó tó mọ̀ sọ injustice against Igbo people ṣé ń gbọ́rọ̀ mi tẹ́ pé kò dáa tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ṣe against Igbo people irú ẹ̀ náà ló ṣe ṣíṣí náà ló gbé dọ́dọ̀ Yorùbá nísìn torí pé after the civil war tí Igbo ti ya civil war since then Igbo Igbo lè di kankan Nàìjíríà mọ́ wọ́n bẹ̀ sọ pé wọ́n bẹ̀ sọ pé Igbo ò débi kankan if you listen to uh, first uh, Republic eh, Prime Minister the uh, the northern region Tafawa Balewa then this Tafawa Balewa uh, the Ikido kọ ọ̀gá wọn the Southern of Sokoto then right ó sọ pé ilé tó máa fi employ Igbo kò wá employ foreigner to máa fi employ wọn pé kí wọ́n máa gbà the interest to need to only for àwọn Igbo wọ́n fi pé àwọn olùgbé they are born to rule they are born to rule because bẹ pé the Hausa Fulani they are born to rule I pé àwọn nìkan ló ní Nàìjíríà àwọn ni pé bí pé àwọn ló ní Nàìjíríà ni so pé eléyìí tó bá share, iṣẹ́ to do belong to the people, lọ sọ́dọ̀ Igbo àwọn rather employ foreigner kó wá eh, gbà than employ Igbo people àti rẹ̀ pé àjọ wà nílùú òyìnbó tó ń da òyìnbó ló interview ẹ̀ yìí o òyìnbó yìí o talking about sixties làwọn táwọn sọ yìí o not not eh, seventy o sixties early sixties ló sọ̀rọ̀ yìí o early sixties àwa yìí kiri gbogbo táìmù ẹ̀ early sixties ló sọ̀rọ̀ yìí o Shemon the first prime minister of uh, eh, uh, the first republic ní. Eh, natural religion now tí èèyàn bá sọ nǹkan bẹ́ẹ̀ tó dẹ̀ expect pé kí ẹjọ́ gbé ìlú kan náà o dẹ̀ fẹ́ kórèkó wọn fẹ́ máa kó mọ́ tiẹ̀ o lò like wọn o lè stand wọn o lè employ wọn fún ṣiṣẹ́ o dẹ̀ fẹ́ kẹjọ gbé kẹjọ jẹ́ Nigeria together so possible now interest inú gbé ọ̀dọ̀ ibo títí títí títí tẹ́ pé ó kọ̀ sí the first military coup and whatever, whatever, don't cause civil war, Nigerian time here. After the civil war, uh, eh, Gerald Gowon came and also played dum don't don't don't they play can keep Nigeria together. The man said to play uh, Johan uh, Logan, uh, eh, Gerald Gowon time after the civil war, but how I killed it, among Belo religion time, to keep Nigeria one, it's a time that must be done tó máa sọ lórí kí mo pè rédíò nàìjíríà táìmì yẹn tí tó wà ń bàdàn táìmì yẹn tó máa sọ lórí ẹ̀ tó máa broadcast táìmì pé èyí sì gbèsè gáàrí wà hey èyí sì gbèsè gáàrí wà hey to keep Nigeria one it's a task that must be done yes to keep Nigeria one afẹ́kí àjọ wà together olódì forgive wọn ti jà wọ ẹ ti defeat wọn ẹ forgive wọn ẹ gbàdá ẹ forgive wọn ẹ gbé ẹ ti jà wọ ẹ kí ọ lẹ sí forgiveness kankan bí kankan ẹ ti jà wọ ẹ ti gòkè ẹ ti parí ẹ pé kàdẹ̀ ó di pé kàdẹ̀ wà together àtìgbà yẹn Igbo lè di ṣòwò army staff Igbo lè hold any important post in Nigeria. mọ́ Igbo di ó di bí fourth class to ti wọ́n ti ṣe top class mú ẹni tí Igbo bá dá ẹ̀ tẹ̀ fẹ́ kí Igbo tẹ̀ mímọ́ I still want to keep them lókàn lè jẹ́ Nàìjíríà wọ́n make sure pé Igbo débi kọ́kọ́ Nàìjíríà wọ́n fi àjẹ àwọn Igbo wọ́n fi àjẹ wọ́n torí pé wọ́n lùsùwọ́ ogun ti lùsùwọ́ To going to lose well àdìgbà yẹn rẹ o although mistake ti one of the Igbo man to take over time ẹ̀ ṣe náà òun náà ṣe mistake kan agbóhìnrò sí mistake tó ṣe time ẹ̀ tó yẹ pé the tó lọ sọ Nàìjíríà di time in eh, Nigeria, any region kọ̀ọ̀kan tó yẹ pé ó ní autonomy ìgbà tó ń take over time ẹ̀ eh, ló kàn fún gbogbo kìíní eh, mistake to ń ṣe nìyẹn mistake tó wá ṣe dáhùn take advantage àwọn the. Hausa Fulani late government eh, late government ní táìmù yẹn take advantage yẹn táìmù yẹn tí wọ́n yẹ pé wọ́n wá bẹ̀rẹ̀ sí àti gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ètò ilé ti ibo wọn jẹ́ kí ibo débi kankan mọ́ ibo lè débi kankan Nigeria, mọ́ láti gbà yẹn wọ́n fìyà jẹ ibo wọ́n á gbà wá mọ́ra wọ́n yìí máa ọ̀pádọ́ fún ibo wọ́n á yọ fún wa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n yìí gbà wá mọ́ra díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n á fi fìyà jẹ ibo láti gbà yẹn ibo lè débi kankan o fẹ́ kí Igbo lè chief army staff Igbo lè di kò lè di any important kò lè di kò lè di president Nigeria ní olè Igbo tó fẹ́ tó tó fẹ́ tó ẹ̀dá àdúgbò bá di bẹ́yà vice president ẹ̀fì àjẹ ẹ̀yìn ti dé tiwọn ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹgbà tó ń fi kíní jẹ ṣe deputy Babangida ní táìmù yẹn ẹ̀bù tó kíwe Abacha gbọ́n ọ̀n ti dé tiwọn yìí máa yẹn obìnrin retire ó resign ẹ̀bù tó kíwe gbà tó ń fi ṣe next in command to see Babangida wọn ṣe pé wọn fi àjẹ wọn ẹbí ló ń resign àtìgbà rẹ o wọn jẹ kí ìbòdó bìrù kan ìgbà tí wọn ehm, gbàjọba lọ́wọ́ Buhari ehm, lọ́wọ́ lọ́wọ́ Ṣàgàrí tí Muhammed Buhari tó ti kọba gọọmenti ló ṣe kú egézi civilian gọọmenti the commander in chief wey call the chief of armed forces tamọ pé ní ní constitution Nigeria the second in command wey the vice president kò kí ń lágbára agbára tí tí ọ̀gá ẹ̀ bá fún with president ìkọ́ lè ṣe it's just like a figurehead pé ok kàn wà ń bẹ̀ in case o tí president bá sick àbí kí president travel kò hàn yẹn ní agbára kó o lè tó wà lè assist eh, president kò lágbọ̀n lágbọ̀n àwọn kan ọ̀n lè gómìnà lókè mr vice president mo appoint ẹ eh, wà in charge of this ministry The of this the of this the of this nìkan ni ló lè ṣe wọ́n ti pa fún lágbára ọkùnrin wà bẹ̀rẹ̀ àwọn àgbọ̀n máa wo gírí ni kò lágbára àwọn kan ìgbà tí wọ́n overthrow Shagari tẹ́ pé àwọn Shagari gọọmenti táìmù yẹn tó ń bẹ̀ sí ṣe eré tó wọn tó ń kó jẹ tó ń ba nǹkan jẹ tó ń ba ìlú jẹ tí gbọ́njẹ àjẹbánu táìmù yẹn and the military government took over àti wọn tó ń bẹ̀ sí bí pé wọ́n dìbò láwọn Shagari gọọmenti wọ́n mú Shagari wọ́n gbọ́dọ̀gbọ́ sí guest house ní Who is the commander in chief ẹ̀ tó yẹ pé òun gbọ́dọ̀ wà kirikiri then the vice president the vice president who is from southern part of the country tó wà jẹ́ Igbo man, Alex Ekweme, ẹmú ẹmú ẹlògbémọ ẹgbẹ kirikiri kirikiri gbọn ẹtí ò lágbára ẹlòtìmọ kirikiri ẹlòtìmọ kirikiri ẹlòtìmọ kirikiri àwọn bàbá àwọn ọ̀nà bá ń jọ gbogbo wọn bí wọn wọn wà lẹ́wọ̀n gbá wọn mẹ́wọ̀n àwọn bàbá jásí everybody ẹgbẹ gbogbo wọn ẹdà wọn sẹ́wọ̀n ọ̀dẹ̀ àjẹ́ wọn àwọn ọ̀nà bá ń jọ àwọn jákòndé everybody like that ẹ ti pẹ̀lú gbogbo wọn. Ambrose Ali bàbá yẹn fọ́ lójúkú Ambrose Ali was the governor of Bendel state that time tó pé ó ṣe pẹ̀lú ó ṣe pẹ̀lú àná ni bàbá yẹn fọ́ lójú ọmọ ọmọ Ambrose Ali kò forgive kò forgive buhari dọ̀là bẹ́ta bàbá yẹn fọ́ lójú tó fi kú ni ẹ fi àjẹ gbogbo àwọn gbogbo wọn ẹ ń dì pẹ̀lú wọn one by one òun náà tí wàá gbé ṣe wàá mi ṣe pé wàá gbé díẹ̀ díẹ̀ wàá sẹ́mi ẹ̀yẹ́ bọ̀ lápò ni òun lè wàá gbé dọ̀dọ̀ àwa tàyẹ Yorùbá ń sìn ẹ̀dọ́ àgbẹ̀dọ̀ wa bí pé ẹ̀yin lẹ́ni Nàìjíríà lọ́wọ́ now yes Now the Kanu during the civil war I think maybe maybe two or three years old then that time but no just civil war he may don kó lè má mọ owó ọ̀hún ṣe time man. Eh. but ó bá ń lẹ̀ orí ìwọ̀n tó wá orí ìwọ̀n tó only bùn orí ìgbà tó gbọ́n ó ka gbogbo orí gbogbo ẹ̀ èmi tí wọ́n ti bí èmi èmi ti dàgbà dé ẹ̀gbọ́n mò ń tiẹ̀ ti dàgbà púpọ̀ gbogbo nǹkan tó wá bùn during the civil war mo mọ gbogbo ẹ̀ pátá kò sí ẹ̀ mo gbàgbé ní gbogbo ẹ̀ pátá mo rí ìyà tó jẹ Ìgbò ìyà jẹ ìyà ti san Ìgbò lára ọdún mo tiẹ̀ kéré gbogbo táìmù yẹn gbogbo nǹkan tó àbò sínú wọ̀ kò sí èyí tí wàá bò tí mo rántí gbogbo táàbò gbogbo sínú ti wọ̀ kò sí èyí tí mo mọ̀ náà pàrọ̀tà so mo wà láyé táìmù tó ń jẹ sí wọ̀ kí n pé wọ́n pìtàn yẹn fún mi kí n pé yà mo kéré pé mo mọ̀ nǹkan tó àbò mo rìmẹ́bà dáadáa nǹkan tó àbò dúró ti wọ̀ kún tó àbò gbọ̀ngbọ̀n tí gbọ́n ti pa àwọn èèyàn bí àti jẹ ibo everything happen gbogbo ẹ̀ mọ́ rántí ó lè kú ìjà rẹ̀ mo mọ nǹkan tó àbò ó lè kú ìjà tí pé ìjà olúbàjẹ́ wà ló stop mu ìyà àgbàtà àwọn ibo lè kó gbẹ̀ mọ́ mọ́ oníkòtò fi pẹ̀lú fún mi náà yeah Nnamdi Kanu was a young man at that time but still náà ó rántí gbogbo ìyà tó jẹ àwọn èèyàn òun àwọn tẹ̀tí wá ní pé ó kéré lẹ́ẹ̀fi forgive forgive and forget pé kájọ ṣe Nigeria together bàtí báyìí rẹ ẹ jẹ́ kí àwọn Igbo débi kankan fi àbẹ fi fi àjẹ wọn ẹni tó pé kí ẹni ẹyin lọ́dọ̀ pé kájọ ṣe Nigeria together pé àti parí ìjà but still náà a ní right a a ní right as, a, as an Igbo man to become chief of army staff to come to become this to become that ẹ̀bẹ̀ sí intimidate wa Only thing tí mo lè dé nàìjíríà ló pé alẹ́pẹ́ bá ké bẹ́ẹ̀ I come alone, lower. If you only come alone, I'm wọn lè ká máa lọ which I understand very well pé ojú ojú mọ̀nàmọ́ná rí iná ojú rí iná rí wọn you approach sí iná àdìkánu gbé àwọn ọ̀gbàlagbà yẹn ń bẹ̀rù bàbá àbá abba, dìde sà Frank Bello ọ̀rẹ́ mi tó da ẹ̀yàn yìí From below, welcome on board àgbàlagbà oyè Frank àwọn olóòótọ́ ọ̀rọ̀ nìyẹn please ẹ bàbá máa lọ́dọ̀ Frank Bello ṣe ah, program Frank Bello tàbá fẹ́ gbé òótọ́ ọ̀rọ̀ àwọn eléyìí obìnrin àti sòótọ́ ọ̀rọ̀ wọ́n sọ bó wá ṣe rí mọ́ ìmọ̀ sọ́kùnrin ètò pé wọ́n fẹ́ gba nǹkan bẹ́ẹ̀ wọ́n fẹ́ nǹkan bẹ́ẹ̀ àwọn lè aṣọ bọ̀rọ̀ ṣe rí àwọn àgbà journalist lè àwọn ètò àti pẹ́tipẹ́tipẹ́ Frank Bello àwọn bàbá àgbà nìyẹn nínú journalist tó àwọn ilé ìtiwà fíwá káwọn ti jẹ́ káwọn àti ọ̀pá fẹ́ bọ́ sí àwọn ìtiwà àti pẹ́tipẹ́ Frank àwọn bàbá àgbà nìyẹn please ẹ lọ máa wò wọ́n ẹ máa ṣíà wọn èèyàn Unique Fambilò olóòótọ́ ni olóòótọ́ gidi gan ni olóòótọ́ ni aṣọ wa títí títí bí i pé ẹtí ìmọ̀ bá ṣọ̀rẹ́ ẹtí ìmọ̀ bá ti máa promote ẹ̀mọ̀ pé èèyàn èèyàn gidi ni ìrọ̀ mo rí pé adé pé ìwà wa bára mu adé ń ṣepọ̀ torí pé èèyàn yìí ni ìbá rí pé èèyàn èèyàn ni so gbọdọ̀ tí mo sọ lọ́wọ́ ni pé àtìgbà eré o wọ́n fi àjẹ àwọn ibo ibo lè débi kankan ibo lè débi kankan. thank you eh, ọláyínú yìí ni god bless you hmm. ṣẹmọ wọn fi àjẹ igbó láti gbà yẹn ok ó a lè ti wọn kọ náà lè lómi kan nàìjíríà ó dẹ̀rọ ká máa ṣe nàìjíríà together ó dẹ̀rọ ká máa ṣe nàìjíríà together èmi náà ti sọ tipẹ́tipẹ́ lórí ètò pé tẹ́ ẹ̀ bá fẹ́ kí igbó kó débi kankan nàìjíríà igbó cannot become president of nigeria they cannot be country for amsterdam you don't trust them why do you want to keep them as part of nigeria they let them go but these people these evil people refuse to let them go wọ́n dẹ̀ oppress àwọn abúlé kí lè fẹ́ kàn ṣe àwọn àgbàlagbà tó gbà tó wà time tí wọ́n jajú I won't be a civil war they don't but they don't want another civil war kò wá but I'm the young one tí ò weekend tí wọ́n dáhùn pé wẹ́ tí wọ́n kú kakú kakú kú ẹgbẹ́ àṣẹ ronú sí àdúgbò I'm ìṣe ronú pé ó tó gẹ́ enough enough ẹ lè má fìyà a wá ẹ kò fìyà jẹ wá ẹ dẹ keep wa ẹ dẹ keep wa as part of Nigeria ẹ dẹ fìyà jẹ wá pé we don't want the part of Nigeria anymore ẹ just come máa lọ refuse so àwọn gangan ló ń kọ̀ sí wàhálà tẹ̀rọ pé valet no valet pẹ́ẹ́pẹ́ wọn jẹ́ káwọn ibò máa lọ jẹ́jẹ́ wọn kò ní sí wàhálà valet wà bòye now ẹ wá ẹ wá name wọn as terrorist group now àti pé ìjà ti ń dé pé àwọn èèyàn gbà mọ́ wọn ẹ wá tag wọn as terrorist group but Fulani herdsmen wọ́n sọ àwọn herdsmen tó àwọn Fulani herdsmen tó ń pààyàn kiri tó ń ṣe kígbó kiri ẹ̀ name wọn as terrorist group but Igbo tó ń jà fún ráìtì wọn tó ń jà fún ráìtì wọn kí ló jà yíyà tó fi ń jẹ wọn because ẹ̀yin lẹ wà ń power ẹ̀ name wọn as terrorist group is that not injustice that's injustice against the Igbo people kò dáa ẹ wá bẹ̀sẹ̀ náà press ẹ ń lo agbára ẹ ń lo gbogbo ẹ mistake tí ó di kọjá sí ti nàìjíríà kò ṣe ni pé the approach ó yẹ kí O connect ó máa ń sọ fún wa lórí ètò pé agbọ́dọ̀ wà kí abúlé wa ṣe kan ó yẹ kó connect pẹ̀lú àwọn ọ̀hánà ẹ̀sìn ń dìbò. ṣé mọ́ ẹ ṣé mọ́ ó yẹ kí ó yẹ kó connect ẹ kó mọ́ sọ́dọ̀ ẹ̀ bàbá bẹ̀rẹ̀ kí ni mo ní náà nìkan náà mo náà níbẹ̀ ṣe mo ní àwọn ọ̀hánà ẹ̀sìn ń dìbò làwọn bá ṣe ó yẹ kó connect mọ́ àwọn ọ̀hánà ẹ̀sìn ń dìbò yẹ fọ́ọ̀mù tó fẹ́ fi gbé gbogbo ẹgbẹ́ gbà yàtọ̀ òun máa sọ fún àwọn míì pé afẹ́fẹ́rẹ́ àfẹ́ afẹ́fẹ́rẹ́ àfẹ́ gbà kankan ọmọ wà ọmọ pé orí yín ò pé ẹ̀ mo bá ṣe ṣe nǹkan yín ẹ jẹ́ ẹ̀ ní làákàyè àti àníìdì ẹnìmì àníìdì nǹkan gbogbo ala ní gbogbo wa kọ́tà níìdì bò náà ní mistake náà ti ká mẹ́ṣe ni pé òun pẹ̀lú àwọn ọ̀hánìtì ń dìbò wọn wà together and these are the people did that àwọn ọ̀hánìtì ń dìbò they are the most powerful kìnnì nílẹ̀ Ìgbò àwọn alágbára Ìgbò nìyẹn àwọn tó dictate nínú ilé Ìgbò nìyẹn we cannot do it nílẹ̀ yóò máa lò ní ìdánìkan ṣe without pé àwọn náà support yẹ bí tí problem ti ń dé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nínú àká ni àdéhùn náà pé you have to work with Ohanaeze Ndigbo you have to work with Ohanaeze Ndigbo it's like we na pàápàá pàápàá ṣe nǹkan wò dáadáa fẹ́mi fẹ́mi wẹ́n jọ kí wà ní sí para ni <laughs> we can do it ó lè wá tẹ́ pé à lè ṣe anything without fẹ́mi fẹ́mi but I hope àwọn Ohanaeze Ndigbo wọn á dìde fún ọ̀nà náà dìkan wọn ní ọ̀hún kí ilé ọmọ burúkú fẹ́ẹ́ fi pa ló wọn mọ̀ pé yes òótọ́ nǹkan náà dìkan ló ń jà fún òdodo ọ̀rọ̀ ló ń jà fún ó lè gbé ó ti lè bu yín màá we advise eh, Ọ̀nàdì Ndigbo to forgive and forget that Nnamdi that you know that Nnamdi Kanu is fighting for àwọn gbogbo àwọn Igbo injustice against Igbo people he is not just fighting for eh, himself or bóyá bóyá pọ̀ ẹ̀ they should support now this is the time Now Nnamdi Kanu need support yín mm, I'm telling you this is the time tí Nnamdi Kanu need support yín. yes ó tó yẹn. ní oyún àbí mẹ́ẹ̀mẹ́ eh, eh, eh, bàbá mi òótọ́ ni jẹ́ wé yẹ́ òótọ́ ni ẹ̀ parọ́ but it's the time to forgive and forget and ká kájọ share together ṣe ń gbọ́dọ̀ mi irú àwọn àwọn òde wa tó ń bú àwọn leader wa tó ń bú gbogbo wọn sí bí tó yé wọn sí ni káwọn kan lọ sílẹ̀ káwọn bẹ̀rẹ̀ sí ṣe àwọn náà bẹ̀rẹ̀ sí láwọn sì kéèlè wọn pé yẹ mo yẹ àwọn lè dá nìkan ṣe àwọn lè dá nìkan ṣe àwọn lè ṣe àwọn lè ṣe náà lè ṣe dẹ́pẹ́ ibi tí òye wọn sí nìyẹn pé tó bá délẹ̀ tó ń dísà tó ń dọ́ máa sọ́rí lọ bá àwa tá à ń sọ̀rọ̀ ìgbà tí mo rí ọmọ kò fẹ́ yàmàrà ní lóko mo fẹ́ wọ́n ti bẹ̀ mí kí wọ́n dára dára lóhùn mo fẹ́ yàmàrà lọ́rọ̀ dára nítorí nǹkan wọn aṣọ́lẹ̀ mi fẹ́ kó wọ́n ti wọ́n ti wọ́n yìí lọ́dọ̀ bu àbíkọ́lé mi wọ́n ṣe àná ṣe méjì ẹ̀ṣẹ̀ méjì lórí ọ̀rọ̀ dára the brother are telling me àwọn ọba wọn everybody both ọba both ìjòyè wọn lè fi pè mí pé please please please kí kí má dá lóhùn kí má jẹ́ kó disturb nǹkan tá à ń ṣe ìgbà kan kan everybody ti mọ orú yẹn tó jẹ́ pé We n jọ kí n jọ kí wọ́n gba àdáná tí everybody bẹ̀ sí bẹ̀ mí mo ní bọ̀ ẹ́ tí ìgbà wọ́n pè é lólè ó dákẹ́ àgbọ̀ ah, lè ní ẹ̀rìn ẹ̀ mo ní mi ò ní mi ò ní jà mi ò bàjà mọ́ mi ò bàjà but eh, irọ́ tó pamọ́ mi mo kàn fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin mo kàn fún ọkọ̀ yàrá ní ọmọ yín padà lọ sí ọ̀rọ̀ tí mo sọ lọ́wọ́ tó lọ pé inú tó pamọ́ mi gbọ́dọ̀ jẹ́ kí wáyé gbogbo ayé mọ̀ pé ọmọ yẹn máa ń pa irọ́ sàn ó lè parọ́ kí òkú jí tó kú wá kúlẹ̀ báyìí dáadáa parọ́ òkú adẹ̀ jí òkú yẹn adẹ̀ jí òkú yẹn adẹ̀ jí yẹn pé kí yẹn parọ́ kí òkú kúlẹ̀ kó dẹ̀ jí dáadáa kan do that ó lè ṣe magic yẹn ọ̀pá ìyá ti irọ́ sàn tó bá dọ̀ pé ẹ má wọ́ọ̀rì ẹ má jẹ́ ìsọ́tán ẹ mọ̀ kó fẹ́ parọ́ nìyẹn kókó sọ̀rọ̀ ní kó sọ̀rọ̀ níbẹ̀ là kó sọ ẹ má wọlé o pé tí bẹ́ẹ̀ ìrọ̀ ẹ̀mọ̀ pé parọ́ ni ẹ̀ dára sọ pé èmi pé olú ọmọ èmi fún nọ́mbà ẹ̀gbọ́n èmi ti di yáyà èmi ti di eh, violent man bí mi gbẹ́sẹ̀ mi ṣe mo jẹ́ ìtọ́jú wà violent mo jẹ́ ọ̀pọ̀ tọ́lẹ̀ ṣe violent pé èmi fún pé èmi fún olú ọmọ nọ́mbà ẹ̀gbọ́n kọ́mbẹ̀ sí ẹ̀gbọ́n èmi ṣe mo kọ́ ní brọ́dà I don't know if eh, eh, mi mọ̀ ọkùnrin pa ẹ̀ pé ọ́ ní brọ́dà kò ní brọ́dà o ó lọ́mọ tí mo ìfẹ́ bá tí mo ti rí bá sọ̀rọ̀ lọ́wọ́ pé mo fún yàn kan nọ́mbà àwọn ọ̀dẹ̀ kan dẹ̀ ń bìlífù ẹ̀ àkọ́gún lè fún ọlọ eh, fún olómọyé eh, nọ́mbà ìbọn dára ó dẹ̀ sọ pé ah, ẹ ọ̀kẹ́ mi lè ṣe kí wọ́n parọ́ mi lè parọ́ fún yín máa láti sọ àkọ́gún sọ pé àwọn bàbá yẹn afẹ́fẹ́ rẹ ó pè wá jókòó mi ìbádọ́ àsọ̀rọ̀ láyé rí lọ́kọ̀ pé ah, àwọn mẹ́rin kan báyìí ni o wọ́n ní afẹ́nifẹ́re ìṣòro ìná ṣe o bọ̀dé wọ́n ní pé jábọ̀ sọ síta wọ́n lè kọ́ ìrún mọ́ o ìgbà pé kátà máa pariwo kábọ̀ pamọ́ sọ síta o àkàtúntò ah, o lè apá o lè pa o lè sọ fún àwọn audience pé o ò fẹ́ ṣe o fẹ́ parọ́ o o fẹ́ parọ́ o. isi èyí tó máa ṣe nǹkan mẹ́rin owó tó ń parọ́ lè pé o ń parọ́. ṣé mo so Dara is just. Eh, mi ò fẹ́ mi fẹ́ sọ̀rọ̀ ẹ̀ dé ní ìtòkó òun yóò ti bẹ̀rù gan mi fẹ́ ṣe aláṣejù mi fẹ́ jẹ́ aláṣejù bó ń kọ́ sọ fún mi pé òun kò dábàá dábàá dábàá dání báyìí ẹ̀wọ̀n pé lọ́wọ́ àbẹ̀ ó pa mo ní òkú wájú kára adẹ̀ para yòó fún adẹ̀ jíjì dé adẹ̀ para kó òkú yà adẹ̀ jíjì dé ẹ wo si olú ọmọ tí mo ti rí bá sọ̀rọ̀ olóòtú bóyá bára alẹ́ bọ̀ òkè báwo ṣe magic ni mi fẹ́ gẹ́ẹ̀tì nọ́mbà ẹ̀gbọ́n dára mo pè mọ́ olú ọmọ má kàn fò bá pé ẹ má pẹ̀ ẹ̀gbọ́n dára o pẹ̀lú ọdún pé dáadáa kí wọ́n sọ táìmù kan pé èmi dúkẹ́ èmi pẹ̀lú ààrẹ buwa pé kálọ̀ pálọ̀ kó fẹ́ pa àwọn táìmù kan dáadáa kìí just lie akọ̀ǹwá irọ́ kan láì jẹ́ sí pàtì lọ́dọ̀ yìí tẹ̀ ń wò pé ee má yìí máa wíkẹ́ẹ̀dì o má yìí gbá kankan kan ṣé mo jẹyàn kan tó yẹ pé mo tọ́ èso mo mo mo mo ń pèsè violent lórí kí ni mi rí I will never do that. mo lè má fẹ́ nà lẹ́gbàá màá nà lẹ́gbàá ọ̀rọ̀ fún ara mi màá bá wí pé bí àbúrò pé kí ló ṣe é àbúrò yìí jọjọ ẹgbẹ́ ìnáwó kí ló ṣiṣẹ́ tí mi gangan gangan o kò tí ì máa lọ kí máa pé lọ kí n fẹ́ gé níbẹ̀ èmi tí mo fi níbẹ̀ kí mo ti ṣépè fún mi fẹ́ gé nítorí àbùnsẹ́ máa lè fún lọ pa ìgbọ́n yẹn because ẹ̀ṣẹ̀ ló máa dà lọ́rùn mi tí nǹkan bá bùn sí ẹ kí wọ́n kí mo bínú mo ṣe mo ṣe mo dẹ́gi ṣe èmi yìí mi ò wíkẹ́ tó bẹ́yẹn dára ìwọ ló kàn gọ̀ ó gọ̀ ní bí ó ṣe gìrìgìrìgìrì bẹ́ẹ̀ fún ìpẹ́tọ́ bá ti pàrọ̀ bẹ́yẹn àwọn èèyàn I'm not a violent man do you see me as a violent man èmi tí mo ń preach kí báyìí kó fáwọn èèyàn mi ṣe máa sọ pé ká má bọ́ àbàrà ká má ká má ṣe kẹ́kẹ́ ṣe ní spiritual way ìwà ló ń parọ́ tó kó fẹ́ káwọn èèyàn wù ẹ́ ó fẹ́ káwọn ní sípàtì fún ẹ ó wá ń parọ́ mọ́ èmi akọgun pé mo pín nọ́mbà ẹ mọ nọ́mbà ìgbọ́n ẹ mo fún àwọn kan ó yẹ wọn pé èmi ò ní ẹ̀rọ àdìsẹ́ so lò ó ní kan má lè sọ ma ni mo sọ má lè kó mo ṣe kó ma ni mo ṣe mo sọ kí nìkan mo sọ kí ni mo ní ìgbàdàn pa àkànpá pé ìgbàdàn mo ní ṣe mo ní kí wá ti nàgbẹ́yà ìró ni àkànpá mo dúró sọ́dọ̀ ọ̀rọ̀ tí mo sọ dàwọn ṣe mo parọ́ ni mo ní gbogbo nǹkan tí wọ́n sọ pé ókè nípa ti bàbá ọkọ ẹ̀ wò pé tí wọ́n bá dé bẹ̀rẹ̀ kébẹ̀rẹ̀ lọ́yìn àtàkì bàbá rẹ̀ mo ní kí wá ti náà ẹ̀ mo ní kí wá jìnnà ẹ̀ o lè dínà ẹ̀ náà ló mọ̀ kó mọ̀ kó tọ́ mọ̀ sọ mi ò lè pa mi ò lè sọ pé so mi ò ní kó má sọ máa dúró lórí ẹ̀ mo tọ́ ni náà ó tọ́ làkásọ̀ àká ò parọ́

wọ́n fi gbọ́n lè fi intimidate àwa yorùbá kìíní kò kò possible tó gbọ́ yẹn ó jà fún ìlú ẹ̀ ni àwọn náà gbọ́dọ̀ jà fún ìlú tiwa pé pàṣẹ máa gba mìíràn kò sí kan ló lè ṣe nǹkan bí ẹ̀ka fúkọ̀tà àtọ́ṣe òní lórí yẹn ní ká máa parọ́ tó bá ń parọ́ àwọn èèyàn ní respect wa ọ̀tá bá ń bá gbó èèyàn jà àwọn tó yẹ kó wà tó bẹ́ pé tó bá há àwọn tá máa rí táwa fọ́ bá àwọn tá bẹ̀sẹ̀ attack wọn àwọn afẹ́nifẹ́re tí wọ́n ṣe tí wọ́n sọ oh mo ṣe tí àwọn afẹ́nifẹ́re ṣe because you don't know them try to to try kó mọ̀ wọ́n dáadáa try kó wádìí nípa wọn wàá mọ irú iṣẹ́ tó ń ṣe fúnlẹ̀ Yorùbá bíkan dágbà ó lè ní àwọn tó bá fẹ̀yìntì ni ẹ tó bá mọ̀ kó tó hàpùn tó bá mọ̀ kò sí ẹ̀sìn kan tó yàpọ̀ sí wa ni táwa wọ́n ní wọn lẹ́yìn wa tí wọ́n bá mọ̀ tanú tọ́ yẹn tanú fẹ́ tanú fẹ́ sọ fún táwa ti ṣe táwa ti wà táwa ti tó bá ní àwọn àrẹ never ṣe violence táwa wọn bá sọ fún ìjà pé our own is peaceful rally peaceful and danse we are not violent àrẹ that go to war with anybody with the Nigerian government tí gọ́ọ̀mẹ̀ntì bá go we have to we have the right to defend ourselves èmi tí mo preach fáwọn ẹ̀mọ́ ọmọ tí wọ́n sọ fún nǹkan tá à ń ṣe agbáyé rìn wọ́n fẹ́ gba òmìnira wàá fi agbáyé fi wàá fi gbòmìnira ni it's not about attacking this attacking that government to no àyè kọ́ náà fi gba òmìnira àbúrò so lọ́ọ́yà rẹ̀ ń brain kó gàràgàrà yẹn kò lè pay ẹ kò pay mo ní o lè ní ìdàtí parọ́ ìdáhùn tuntun láyé kí ló fẹ́ parọ́ fún kí kọ́mọkànlẹ̀ wàá wọ̀ ẹ́ yìí kí wọ́n ti sọ pé òsọ tọ̀rọ̀ ẹni gbogbo èèyàn tó ń sọ wọ́n mọ̀ pé àfọwọ́n tí wọ́n pọ̀ nínú ìkọ́ni máa bí pé mo lè ṣe nǹkan bẹ́ẹ̀ pé mo á gbé nọ́mbà kan máa ṣe àgbé máa gbé ó lọ́mọ gba nọ́mbà ẹ̀ náà gba ẹgbẹ́ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sí pé náà ìdílé kí mẹ́ ṣé mi wo jẹ́ nǹkan máa bẹ̀rẹ̀ àti sọ̀rọ̀ ẹni àmì ìgbìyà pé máa sáàmà bọ̀ sínú mo ṣe ń sọ̀rọ̀ mo ṣe sáàmà yìí náà àwọn tó ìgbà tí gbogbo ìmọ̀ mo ṣe ń sọ̀rọ̀ tèmi mo lè má lè sọ gbogbogbò ní wọn máa sọ ọ bọ̀ ní má lè sọ máa sọ àwọn tó lè gbà á lè gbàgbọ́. so mo ń bẹ màá dẹ̀ wá síbi wájà sọ pé dára bó ṣe sọ yìí o bẹ́ẹ̀ kọ́ irọ́ ló ń pa gbọ̀ngàn kọ́lá so my my darling tara wọ́n ti bẹ̀ mí mo ti dẹ̀ ti gbọ́ mo ti but stop lying stop my eh, violent my violent against people ìyẹn kọ́ làwọn fi gba òmìnira ìyẹn kọ́ làwọn fi gba o my darling sister ìyẹn kọ́ làwọn fi gba kó kó yá stop ẹ̀ tó wà ní ìdá tí máa bá gbogbo èèyàn jà kiri àwọn ọba wàásù wàásù pé àwọn ọmọ mi sí baba Akínolú wọn pé wọn ní nǹkan ọ̀rẹ́ iṣẹ́ níbi ìwọ ló ń rẹ iṣẹ́ nobody nobody send you wọ́n fún ẹ ló ń rẹ pé àwọn ọmọ Yorùbá nìkan wọ́n ti gbé ọmọ Yorùbá tó ń rẹ iṣẹ́ wọ́n fún ẹ ló ń ṣe sọ pé mo fún un báyìí báyìí báyìí wọ́n sọ pé Yorùbá anybody ọ̀rẹ́ iṣẹ́ wọ́n fún ẹ ṣe so nídìí gbogbo yẹn gbogbo ẹ̀kọ́ àdé ní ìdàtí máa lọ pé gbogbo nǹkan máa kú tí ẹ dá ìgbà jàgíjà nǹkan máa fi gba yorùbá nation ìwà ọmọlúwàbí làkàyè láti pé adé gbà á gbà àwọn tí pé adèfín ìpàjọ máa ṣe àgbọ́dọ̀ bá wọn jà àgbọ́dọ̀ sọ wọn dọ̀tá wa tó bá délẹ̀ tán àwọn tó máa wà ń bẹ̀ fún wa nìyẹn tó bá délẹ̀ tán àwọn tó máa wà ń bẹ̀ fún wa bàtà bẹ̀ sí ń mẹsàn-án ọ̀bùn sí tàbẹ̀ sí ń wọn

àìtẹ́sí dẹ́pẹ́ àwọn tó ẹ̀kọ́ tó ẹ̀kọ́ mọ̀ pa tó à ń ṣe bèè lọ́wọ́ Ìgbòho bèè ààrẹ bèè àwọn all these top top top top top people ní kílì pé tó lọ pé àwọn tó ń dárúkọ yẹn you cannot do without them if you don't know abúgbàgbà bèrè ààrẹ lamẹ́ríkà àbáwọn nínú ìbájọ àbáwọn yorùbá wọn sọ pé àwọn tí àwọn àbáwọn ètò everybody àbáwọn bàbá yìí àbíkẹ́ adé you cannot we need them. we need them we need them so nítorí wa pé a gbọ́dọ̀ rí mo fi a gbọ́dọ̀ rí kílọ o because a gbọ́dọ̀ máa sọ ó náà kọ́mítà a gbọ́dọ̀ máa sọ níta ń bì í tó pé kúrò bá ti yé ẹ something a gbọ́dọ̀ sọ kọ́ aṣọ níta báyìí tó bàjẹ́ sọ ṣùgbọ́n oríṣi wọ́n á sọ kíni kan pé kò síbi tí àwọn nàìjíríà méjì ìtẹ́jẹ̀ náà sí kò sí kò ní jọ́ọ̀sì wọn dáyé bẹ́ẹ̀ wọ́n wà láàrin wa wọ́n wà wọ́n wà everywhere owó bọ́n ti lọ mú náà kánú sí kí ló dé ọdún ìwẹ̀ náà rí tó kí bó nǹkan ẹ má yẹ kí a máa gbọ́dọ̀ gbọ́ tán kó tó lè máa yé yín bó ti rí pé you attack wrong people ló pé ẹ mọ nǹkan bó ti rí pé yọkàn jáde sọ pé ẹ bá báyìí báyìí báyìí do all these people gbogbo wọn pátákátá wọn wà ní watch list àwọn people wọn tẹ́ rí wọn yìí pátákátá pátákátá. so wàá ló ń kọ́ mi tó wà tí a gbọ́dọ̀ sọ síta pé tí o tí o bá yé yín ẹ̀kọ́ jáde pé àwọn àgbàyà àwọn akíní kan àwọn adibákan kan àwọn ohun ọ̀ṣẹ́ tó ń ṣe ni ó mọ̀ sọ́pọ̀ tó ń fún wa ní dùbùbù tí a gbọ́dọ̀ jáde kí n máa sọ pé báyìí báyìí báyìí báyìí báyìí bá sọ àti gbogbo kí wọn àti ẹni tí wọn ti gbogbo ẹ̀ ń ta so that's why pé nǹkan tẹ́ ẹ̀ bá mọ̀ you don't just come online condemn the wrong people tẹ́ pé àwọn tẹ́ pé àwọn tẹ́ pé bá ti wà lélẹ̀ tí wọ́n ò dẹ̀ mọ̀ pé bá ti wà lélẹ̀ yìí tó dẹ̀ ń bú wọn tó ń ṣépè fún wọn tó ń yẹ ìyẹ́ wọn tó ń ṣe gbàkan kan tó fi step ló bá fi ṣe kí ọ̀tọ̀ tí ò dẹ̀ mọ̀ tí ò lè yí ẹ́. mo kúrò kan mo ń jẹ́ pé àwọn kò yí ẹ́ pé wọn ò wú you think Sunday Igboho wọn kò fẹ́ risk life rẹ̀ ó fi gba àwọn ààrẹ ààrẹ náà káàfọ̀ àwọn kọ́ ìkírú àwọn báyìí kí mo kì í tẹ́mi ìwọ́dà mo kì í fẹ́ gé níbẹ̀ kí n fẹ́ gé kí n fẹ́ gé níbẹ̀ mi ò gbowó mi ò máa ń kan rí àmì ò tó kò tó ti yín tó pé mo sọ pé mo dó lórí òótọ́ tí mo bá yín sọ pé àwọn pé bábá yìí sí náà mi ò change ó tún ó yẹ kẹ́ mọ̀ pé the assumption tí màá yí lórí òótọ́ kan tó bẹ̀rẹ̀ dúró tí màá kẹ́ mi fẹ́ propaganda máa ń ṣe gbogbo iná máa ní ten thousand four thousand three hours but torí pé ìkọ́tẹ́ mi mọ̀ ìkọ́tẹ́ tẹ́ ẹ̀ mọ́ pọ̀ rẹpẹtẹ táwọn fi ń là yín létí pé ẹ máa gbọ́rọ̀ ẹni sùúrù ilé tẹ́ ẹ̀ mọ̀ ló pọ̀ jù àtàbí pé ẹni mi wọ́n ṣe ẹni mi yín. ọgbọ́n ìmọ̀ òye ni wọ́n fi ṣe nǹkan wọn ṣe ẹni mi yín ẹ̀yin lè máa wò wọ́n àṣẹ ẹni mi ẹ̀yin mo sọ pé pé pé àwọn ṣe ọ̀nà mú wá síta bí ma sọ fún mi pé ṣé ẹni pé ọlọ́gọ́nà kan wọ́n jáde wọ́n kọ̀ dé mọ́ àrí ohun tí mo sọ fún yín kò dẹ́ gbóhùn bẹ́ẹ̀ kí máa sọ but ẹ̀yin náà dẹ́ púùsì yàn bó ti ti bẹ́ẹ̀ mọ bí wọ́n ṣe ń lọ ẹ̀mọ géèmù tó ń lọ lọ́wọ́ ẹ̀mọ ẹ̀yìn chairman come now eh mo go da so please eh mo go so mu yin pé is ẹ gbọ́dọ̀ máa ṣe nǹkan pẹ̀lú làákàyè tó ẹ má èmi ò ṣe ọ̀tá yín èmi ò ṣe ọ̀tá yín èmi gangangan olódodo àárín yín dẹ́gbọ̀ tí wọ́n yẹ pé mo jẹ́ kó lókè pé ẹ fi pé mi fẹ́ lówó mi fẹ́ mi kò bẹ̀ yín mi kò wọ́n ni. bí sọ́dọ̀ ká máa wọ̀ ni pé ṣé mà yí o àbí kò láìka bó lówó tó báyìí mi ò lówó <laughs> mi ò lówó mọ́nà mi lówó jù mí lọ náà àbẹ́fì kí bẹ́ẹ̀ mi ló ní àní mi ni. bọ́s mo wà kọ́ńtẹ́lẹ̀ pẹ̀lú mo ní mo ní pé mo tí mo ń lọ fọkàn nípa Yorùbá nation yìí mo wà pé òkè òde bá Yorùbá nation yìí ni ìsìnàmù àná after money pé owó ti fẹ́ gbà ń bẹ̀ owó fẹ́ gbà ń bẹ̀ owó fẹ́ gbà ń bẹ̀ owó fẹ́ gbà ń bẹ̀ náà òwe ìyẹn kó mo wà after bá ti gbà á tí ò ní sí wàhálà láti wò mẹ́ta méjì mẹ́ta mi láti lẹ́nu ẹ̀ lẹ́nu nìkan láti kọjá lẹ́nu ẹ̀ bí mítì bí rálì kó hé máa fi fún tí ò ní sí wàhálà tí o ní sí ẹni tí tí à ní tí ò ní sí violence tí gbogbo láti ṣe lé gbogbo látàárọ̀ náà lórí ẹ̀ bó ṣe máa ṣe é ṣe fún wa tí ò ní sí jà tí ò ní sí nǹkan báyìí máa bá ọmọ wa wí pé ìgbà yẹn tẹ́ ẹ lọ́bọ̀ nobody should go and fight there nobody should go and intimidate anybody báyìí máa ṣe bó ṣe gómìnà síjà tó yẹ pé àfẹ́ wẹ̀ sáwọn àwọn èèyàn burúkú yìí lọ́wọ́ look at the way they arrest this man the kanu na dem arrest ẹ̀ mo yàn arrest ẹ̀ tó pé àwọn pípù yìí gọ́ọ̀mẹ̀ntì nǹkan tó bá ṣe àwa la máa jẹ̀bi lọ́dọ̀ wọn àwa la máa jẹ̀bi torí pé wọn náà dọ̀wọ́n pípù yìí tẹ́wọ́ tẹ́ni tó bá ṣe fún wa ń bẹ̀rẹ̀ sí àwọn tó bá jàre àwa la máa jẹ̀bi torí gọ́ọ̀mẹ̀ntì náà làwọn ṣe fún tó àdẹ̀fẹ́ wẹ̀ sí wọn lọ́wọ́ àwọn tó kásí nǹkan kásí nǹkan lè lè pírífù wé kí ni bọ́dẹ̀ ni wà àìjẹ́ kàlọ́ bá wọn jà ẹlẹ́gbẹ̀rẹ́gbẹ̀ à gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ ìjọba amúnimóògùn ṣe máa ń fẹ́ mẹ́rin ọkọ̀ ajá jẹ́ pé gbogbo àgbáyé they will come májọ gbogbo kí la ṣe kí lè ṣe wa ṣàpàyàn ni ṣé èèyàn kú ni ṣé àṣìbáyé àjọlé àṣìbákan tó wọn ní ìrọ̀ pé kí ló fẹ́ sọ pé àṣìbáyé gbogbo àyà gbogbo àgbáyé gbọ́ àwọn leader náà wá jà fún wa ẹgbọ̀dá dìde fún wa pé yes kí ni ẹ̀ṣẹ̀ ọmọ wọ̀nyí kí ló ṣe wọ́n jà fún right wọn nínà kí ni kí òfin sọ pé òfin sọ pé àlè ṣe tẹ́mi kí òfin sọ pé kọ́ pé àjọ ṣe peaceful rally pé àlè ṣe so we cannot uh, lè máa ṣe in a violent way tàbí gbé bóyá yẹn náà fi gbà á ṣe ń làwọn ń sọ bọ̀tìtìwé tí dára máa fi ń ṣe pé àwọn táwọn tó kìtì wọn bá dẹ́wọ́ kó ń ṣe pé bẹ́ẹ̀ kọ́ ọjọ́ kó o jẹ pé ìwọ nìkan ló gún ju gbogbo àtàyè ń ṣe lọ ẹ pé they are progress somewhere dáadáa pé òun ṣe ara wa dáadáa pé òun ṣe ara wa o pé because bóyá ó ní agenda àti tó ń ṣe o because kó máa bàa lẹ́rù pé àyíká dis way olùgbé náà bó ma ṣe tẹ̀lé lóde olùgbé nǹkan tó lè ṣe ẹ̀dẹ̀ ń ba àkọ́jẹ́ fún wa so kí ló a máa deny pé náà ó ṣara wa náà máa sọ pé ó ṣara wa ní bọ́sí wa pé kájọ ṣe ìlè pírísù wé sọ pé tó bá ṣe báyìí tó bá ṣe fún àgbàlagbà tó bá bu eléyìí tó bá àtàkì àwọn èèyàn kiri yẹn náà fi rí Yorùbá nation gbà ẹni tí ò bá ní common sense tí brain ẹ̀ tó yẹ kó lọ yẹ brain ẹ̀ wọlé mọ́ pé nǹkan náà ṣe ẹ̀ right way láti ṣe á wò pé àwọn bàbá tó kọ́kọ́ sí báyìí ṣé àbá yìí náà fẹ́ gbowó ni ṣé àwọn náà fẹ́ ní two thousand three thousand naira but because they know that that is not the right way to do it they are looking for viewer they are looking for this you will do it you know we are talking ìṣe fẹ́ gbọ́ wàá sọ but what do you want to gain there She ṣé afẹ́gbà afẹ́gbà ìbánisọ̀ without ọ̀ka or kò máa kò máa bàjẹ́ we don't want that to happen so any tí ẹ bá this woman this is the way to do it it's not about ìjà it's not about pé kí n kan that's not how to approach it pé ká máa pray pé in a violent way no a kàn ṣe ìbílẹ̀ àti wẹ́lẹ̀ pé mo mọ mo gbẹ́kọ̀ àtàkì ilé ní àtàkì ilé ní bá di ọ̀la pátá àtàkì ní ọ̀la torí pé àwọn ìyàwó awọ́ bẹ̀ olú ọmọ ni ẹ kí ni ọmọ ni ẹ àti olùkọ́ àgbọn pé ṣé àwọn ọkùnrin ṣé ayé yìí náà wà ṣáà bí ayé mi náà wà ṣé wọ́n fi kí bá wá ṣe báyìí bá ṣe máa gba ìbánisọ̀ ilé ni. ẹ tó bá ní làákàyè tó ronú jinlẹ̀ tó mọ̀ pé tó yẹ pé tó pé wẹ́pọ̀ wẹ́pọ̀ káfẹ́ yorùbá yìí ṣẹ̀yìn gbà àmọ̀ pé agbọ́dọ̀ ṣe ní pírísù gbé dẹ́wé wọn tiẹ̀ ní àti ẹgbẹ̀rẹ̀ wẹ̀ fáwọn bíi lọ́wọ́ àtọ́nàtọ́ àti adé àmàwọ̀ ẹ̀kọ́ rẹ̀ kí àmàwọ̀ takọ́ta ẹni tí ò tí ì sọ́pọ́tì wálé ni ó ń bọ̀ wá sọ́pọ́tì wa lọ́la tàbá fi ọgbọ́n pẹ̀lú làákàyè láfi sí adé sọ́pọ́tì wa wọ́n jọ́ìn wa kò tábìlì tó ti ń dọ̀tí náà tábìlì tó ń bá gbóyàn jà tábìlì ìjà eléyìí ò dáa tòun ò dáa síbí ò dáa tìbí ò dá ta ló fẹ́ dá tọ́wọ́ gbọ́ gbòòjà. yẹmu wọn tí wọ́n ti ẹ̀ torí ẹ má tẹ́lẹ̀ tẹ́ sọ ma bí mi ó ń irritate mi ọ̀tẹ́ sọ yẹn ń irritate má sọ pé dààmú kí ó ń irritate mi ọ̀rọ̀ yẹn ń irritate mi ó ń irritate ọjọ́ mi ẹ máa lo làákàkẹ́ tó kọ̀ nǹkan sórí kíní mi because mo máa bí mi nú mi ì fẹ́ insult yín. But tí yóò bá ṣe tiẹ̀ lọ́dọ̀ ẹ máa sọ pé no this is not somebody sọ pé mo rẹ́ kọ́ mọ attack àbúrò mbẹ́ gbọ́n kí ni mo làákàyè yín wà ẹ̀ tẹ́ kọ̀ọ̀kan kọ̀ wọ̀nyí mo làákàyè yín wà mo làákàyè pé ẹ sọ pé má yóò lè ṣe o má ìṣẹ́rí yóò never don't try don't don't ever sọ nǹkan bá ìjà ìlẹ́nu mo lẹ̀yìn wà tí tí ẹ̀ kì í sọ ọmọ tó bá ṣe kí ló ń ṣe ẹ̀yìn ìyànná tẹ́ pé ibi ṣe kúnnú tẹ́ pé ẹ̀ fún òtọ́nà you just want evil ẹ máa provoke yàn pé ìyàn tó pé ẹ máa provoke yàn ìyàn ṣe nǹkan mi ẹ rí tó ṣe o you not condemn her but you bada bẹ ẹyin ya this ya nine dan di dan dan tẹ kọrẹ dan dan dan ẹ jẹ kó ṣe ẹ jẹ correct ẹ jẹ pé àtìpàtì correct ẹ kò ní happen nǹkan mẹ́rin ní máa happen At stop but bí ẹ jẹ bá correct ẹ jẹ ẹyin náà lè máa ṣe ẹ bá wọn lọ bí bá wọn ní ìwọ ní ọmọ olú ọmọ ìwọ ní kiri kan ìwọ ní bákan kan ẹyin ọjọ́ tí ìbájá ìbáṣẹ wọn àwọn ìkọ́wájà ni wọ́n ṣe táìpù rọ́bìṣì kan ẹ máa provoke bí ẹ pé mi àfi pípa yín dànù kó máa bí mi inú ó máa ó máa ó máa trigger bínú mi mi fẹ́ máa bínú bó ti rí pé ẹ rí ìgbà tó ń ṣe é náà wọn nà fi lóní tó díà lọ sí orí tó ìlọ pé ọ kọ́bẹ̀ ẹ ti bàbá gentleman kan wá sí pé ẹ máa kọ rubbish kan pé he is a gentleman ó máa yẹ kí n fi pèpè pa yín ẹ máa tí nǹkan wá bí wá kọ̀ọ̀kan gan lórí kí mi ó máa bí mi inú ó ti pé mi ò ṣe ọmọ wèrè mi ò ṣe pé ẹni tí ò ní làákàyè mo rí ìwọ́n tó bí mi inú bí mi inú pé èèyàn sọ pé mo ní kọ́nà pa gómìnà gómìnà àtàkì àbúrò àbẹ́gbọ́n àwọn kan tí ò ní lákàá níbẹ̀ bìlíf ẹ̀ èmi sọ pé mo pè ń pé afẹ́nifẹ́re làwọn ṣe pé lọ pé àwọn afẹ́nifẹ́re o ìrọ̀ ìnáwó ṣe o wọn ṣe Yorùbá nation o ẹ má bìlíf wọn o ẹ bìlíf ẹ ẹni kí n má dákẹ́ kí n má wò kí n fọwọ́ lẹ́kí n wò kí n má bọ̀ orúkọ tèmi jẹ́ kí n lọ́dà kí wò you don go there and why are you doing this you don do this that this matter má yí ìkòkò òdàfowó òdàfowó ìṣòwò òdàfowó wọn gan kó ìmọ̀ àdàfún lẹ́yìn ìbálòjà fún why you doing it kó ló tà yẹn lè kọ́ síbẹ̀ tó pé ẹ̀fẹ́ ẹ̀fẹ́ kó bú yín ẹ wá tó pé ẹni bàbá kan dẹ́pẹ́ bàbá kan ò ní sọ̀rọ̀ bàbá yẹn á dákẹ́ ẹ máa kọ́rọ́ bí sọ̀rọ̀ sọ̀rọ̀ bàbá kan ẹgbẹ́ bàbá fẹ́ gbè kó máa kọ̀ọ̀kan kó máa kọ̀ọ̀kan tó máa tó máa bí mi nú bí ẹ ọkẹ́ mi ò jà fún fíwà tó ẹ máa ṣe ìgbọ́dọ̀ máa bí mi nú mo wá sí mi ò bàjá mi lè fa sí mi bá tó kí n bá jà látẹ̀kọ́ bá gbèsè àtàkì látẹ̀kọ́ mi ò dá sí ọmọkọ̀ wa sọ pé ewu parọ́ mọ́ mi ni o èmi ò rọ́gọ́lá àtàkì ẹgbọ́n ẹ̀wò kan parọ́ ni o láéláé wọn pé mi ò rẹ́ ṣerú nǹkan mẹ́rin èmi mi ò fẹ́ fi ṣe i'm not a violent person and i will never be ọlọ́run má jẹ tèrè ọlọ́run má jẹ ọlọ́run má jẹ jẹ́ nǹkan kí mẹ́ pílẹ̀ fọ́mọ kí mẹ́ kọ́ àwọn àbúrò tó ń bọ̀ lẹ́yìn mi ẹ mọ iye wọn tí mo gbá lórí péjì mi tí wọ́n rí pé máa yọ is a violent person ẹ yí ẹ pé kí ni mo ṣe lásán rẹ mo fẹ́ delete ẹ but ilé àbúkọ rẹ àti not delete it kálọ̀ bọ̀ mi mo kọ́ delete ẹ mo gbé no lọ́sàn-án mo fi filẹ̀ mo mi èmi ṣe é ṣe lèmi yẹn mi ò àmì ìfàlẹ́ bẹ́ẹ̀. exactly so um, àwọn ìyàwó àti bí ẹyin ọmọ um, exactly tó pé èmi ẹ̀rọ àlè ìrà èmi ẹni àlè múlà ńlẹ̀ ìdìbò ìyàwó máa kọ ọgbọ́n tẹ̀ gbọ́dọ̀ kọ lórí tẹ̀tẹ̀ gbọ́dọ̀ dọ́ díà lọ́dọ̀ tiẹ̀ tẹ̀ gbọ́dọ̀ díà lọ́dọ̀ tiẹ̀ ẹ̀wà dọ́dọ̀ pẹ̀lú bàbá kan bàbá sùn dẹ̀rẹ̀ kan tẹ́lẹ̀ pé eh, bàbá yẹn yẹ kẹlẹ́ kọ́ sílẹ̀ ìdẹ́ndìdì eh, ìdẹ́ndìdì ẹ̀yẹ ẹ̀ṣin sọ pé this is not the right way àtàwọn Yorùbá nation àtàwọn àṣìṣe Yorùbá nation à lè má bá bọ́ bá bá Yorùbá àwọn leaders àkàwọn kọ̀dẹ́ mọ́ àwọn leaders tó support wa day and night dàkẹ́mọ̀ sí kọ̀dé ọmọ kàbẹ̀sí bú wọn kàbẹ̀sí ṣépè fún wọn kàbẹ̀sí fún àwọn lọ́dàlẹ̀ àwọn ìgbà kan fún dẹ́pẹ́ àti àdìgbò dẹ́pẹ́ wọn dẹ̀ yọ ìgbà wọn lẹ́kẹ̀ẹ́ bu wa thank you my brother how are you sir. God bless you sir. God bless you baba mi Mr. D. kí ni sir. of UK aṣíwájú sí inú flat wọn bẹ́ẹ̀ pé house náà ń gbé ni aṣíwájú aṣíwájú kí iyàrá wọn sí iyàrá wọn you see àwọn ọ̀dọ́ àwọn sọ náà nìyẹn àti àti ẹ̀ tí gba Yorùbá nation sí a ní ká focus nípa ṣe máa gba Yorùbá nation sọ́yìn làwọn fi gbà á àwọn kan tí wọ́n ti wọ́n ti place ara wọn lẹ̀ wọ́n ti ní ẹ́mbáàsì wọ́n ti ní kílé kan ó put that door and we close it up ẹ pèsè ìyá mi ó that door sorry. wọ́n ti wọ́n ti ní wọ́n ti ní embassy wọ́n ti ní gbogbo. okay okay okay okay okay so you see wọ́n ti ní embassy wọ́n ti ní aṣíwájú wọ́n ti ní gbogbo ẹ̀ you can see pé woman being wọ́n ti yà fún post wọ́n ti place àwọn wọn lẹ̀ fún post bí ilé ayé bí iṣẹ́ nílé ayé àwọn ìbọn yẹn bí àwọn yẹn ṣe ń ṣe ilé ayé wọn sí àti àyíjà fún yà àti Yorùbá nìṣẹ́ láyé ìjà fún lọ́wọ́ o àti ẹtí gbàgbọ́n kan o jésù àti ìbùdó jà fún Yorùbá nìṣẹ́ yìí o kó ń gbójú wọn jẹ́ ká lójú wọn tó ń sọ pé àwọn jà fún Yorùbá nìṣẹ́ yìí o àwọn jẹ́ pé àti ẹ̀lì gbọ́dọ̀ ló dẹ́nu ọ̀nà Nàìjíríà à sọ pé àfẹ́ gbọ́fẹ́ di kíníkan o jẹ́ pé àti ìgbọ́dọ̀ kọjá lẹ́nu ọ̀nà Eh, airport wa gbọ́dọ̀ pàbẹ ṣe o àwọn tẹpẹ kò jókòó ọkọ àfáǹtẹ ìmọ you see that's human being ẹ má dá wọn lóhùn onírọ́ ni gbogbo wọn tó pé àkọkún sọ bẹ́ẹ̀ onírọ́ ni wọn they are deceiver ọláyà liar gbogbo wọn they are liar Go say kò sẹ́yìn kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ aṣíwájú yàrá wọn you ilé wọn èmi àkọkún sọ bẹ́ẹ̀ sọ pé david hamilton sọ bẹ́ẹ̀ irọ́ náà pa gbogbo wọn onírọ́ ẹlẹ́tàn ni wọn onírọ́ ni gbogbo wọn pátápátá onírọ́ ni wọn they are just fighting for their pocket for go pocket wọn wọn ní post ìṣòṣe ara one lẹ gbogbo pátá pátá ló wà ń bẹ onírọ́ ni wọn. oh they are fún Yorùbá nation they are just fighting for their position nísìnyí àti ẹ̀ tí gbẹ̀mí nǹkan wọ́n ti ní ẹ́mbásì wọ́n ti ní eléyìí wọ́n ti ní aṣèwájú ta ní aṣèwájú àwọn olóyìn àwọn ọgbà ajá ìdájú ta àwọn ajọ àwọn owó nìkẹ́ tó dà tí abáṣe ní gọ́ọ̀mẹ̀tì wọ́n ní bòṣe àwọn ẹ̀nìkan tó ṣe ní ẹ o gbàgbé ìkọ́lẹ̀ wáyé pọ́jú gọ́ọ̀mẹ̀tì ló ní gbà báyìí àwọn ọlọ́pàá tí wọ́n sáré lọ́bẹ̀ẹ́ you can see woman bí wọ́n yẹn ṣe ìwọ̀n tá àti ẹ̀ ti dé ẹni ẹni tó bá ti ń position ẹ̀ tó bá ti ń jà fún tó bá ti ń jà fún position èèyàn jáde jàti ni tí àti ẹ̀ ti gba àwọn kankan wà mọ̀ irú àwọn mọ̀sán fún irú èmi sí i'm not okay mi ò dín kankan ẹ má fún mi kankan mi ò fẹ́ mi ò fẹ́ ẹ jẹ́ ká ti ẹ̀ gbaná a lè gbé pé àwọn táwọn yìí bó lè ṣe o kan lọ́wọ́ ẹ̀ kan lọ ṣe fún wa kan lọ gọ́ọ̀mù àfọwà ẹ̀ ti position àyín lẹ̀ ẹ sọ pé kíni kan ẹ ti yan àti rẹ they are just mi ti mọ orúkọ tí mo lè pè wọn ẹ just eh, bí yẹ pé ẹ̀yin lè pè mí tiẹ̀ fẹ́ yẹ pé mi fẹ́ dáhùn sọ̀rọ̀ wọn ọ̀rọ̀ tó ń sọ kò tiẹ̀ kò tiẹ̀ eh, sọ̀rọ̀ nbẹ bàbá mi kò sọ̀rọ̀ nbẹ kò sẹ́ni tó jẹ́ wọn àmọ́ rí àwọn àwọn kankan kọ́ra wọn jọ náà pèrè àwọn náà rọpò àwọn èèyàn kan ẹni tó bá rẹ pé wọn jáfẹ́ bí wọn kọ́ wájú wájú gbogbo àwọn afẹ́jú wájú èèyàn kan Yorùbá kọ́ pọ̀ àwọn afẹ́jú kan kọ́ pé àwọn aṣáájú kan àwọn aṣáájú kan ẹ ká focus lórí Yorùbá nation ẹ ká focus lórí Yorùbá nation káwọn jẹ́ káwọn pé àwọn afẹ́ aṣáájú ẹ gbá ẹ tí wọ́n fẹ́ pé nǹkan afẹ́ yọ̀mọ́ lọ́dọ̀ yín aṣáájú aṣáájú aṣáájú àwọn wòlíì aṣáájú yàrá wọn aṣáájú àwọn wòlíì àwọn olóyìn àwọn sílẹ̀ àwọn olóyìn ìdánwò ẹ̀lẹ́ tí wọn àwọn olóyìn kọ́ra wọn jọ tọ́mú ìjọ kọ́ra wọn jọ wọ́n ẹgbẹ́dé kan ní bọ́jú rẹ́jísítà nìsín kọ́ rẹ́jísítà nìsín kọ́ kọ́ ìpòtò lọ́wọ́ lórí pé àwọn ìkíni kan ta ni wọ́n wà ta ló mọ̀ wọ́n àwọn olówó àbẹ̀ ní UK south town jáwà gbé yìí àbí ẹ̀mí lọ́dọ̀ ìkọ́lá jẹ́ wàyí ni àbí lọ́dọ̀ àbí lọ́dọ̀ mi tó wà ń bí mí ni àwọn kan pè láti Amẹ́ríkà rẹ̀ tẹ́ pè lọ́mí sà àwọn kan pè láti Amẹ́ríkà pé wáyé tẹ́pẹ́ yìí tẹ́ wà ní UK lẹ́ gangan lẹ̀ máa ń ba nǹkan jẹ́ ọlọ́run kẹ́tọ́ fún mi ni ẹ pé kí ló wọ́n ṣe ìdẹ́wà ní UK gangan náà wọ́n ti pè mí ní pé kí ló ṣe àyíká wà ní UK gangan ní kí ló ṣe yín náà pé gbogbo nǹkan lè yẹn lè ń dá wọn rú awakọ̀ wà ní UK kọ́ awakọ̀ àwọn kan tí òrìṣà mọ́tò ní o àmì ìjà wa àmọ́ nǹkan pààrọ̀ àmọ́ nǹkan pààrọ̀ kí ẹ má kàwá kún àwọn tí mo jẹ́ pé they are just ọkàn ara wọn lọ́kàn jà fún ta mọ̀ wọ́n they are just ọkàn àwọn èèyàn mà notice me lọ́kàn wá for their self notice me wọ́n máa ń rọ̀ wọ́n á gan wa wọ́n ti ń jẹ́ àlẹ̀ pòṣíṣàn tí wọ́n àti ìdébẹ̀ tá àtẹ̀ tíṣe wọn wọ́n ti pòṣíṣàn àwọn lẹ̀ àwọn ọmọ ẹ̀ńbáàsì abákan kan ta ni wọ́n ta wọ́n àdé sí ìlú ta ló yàn wọ́n ta ló ta ló ẹ̀lẹ́ẹ̀tì wọ́n síbẹ̀ ta ló ràn wọ́n ṣẹ́ ta ló sọ pé àwọn mẹ́rin lóye jókòó lójọ sọ ẹ̀ because mo rí pé mo ti ẹ báyìí dákọ̀ wọ́n sì á jẹ́ kí àwọn èèyàn tó mọ̀ wọn pamọ́ because kò sẹ́ni tó mọ̀ wọn kò sẹ́ni tó mọ̀ wọn so ẹ jẹ́ ká focus báyìí máa gba Yorùbá nation báyìí máa ṣe principal lẹ́kọ̀ọ́. ṣe mọ̀ báyìí máa gba Yorùbá nation yeah. bóyá ọlá ọlá àbò wà láàrin wọn ni <laughs> bóyá ọlá bọ́dà mi lẹ̀ ní aṣíwájú ọlá sí wọlá aṣíwájú ọlá yìí nìyí ni àbò wà láàrin àbò kìí ṣe yorùbá ni <laughs> ṣé wọn consult ẹ kó tó sọ àwọn tó pera wọn ní kíní yìí <laughs> you see ẹ má jẹ ká má jẹ ká àwọn yẹn jẹ àwọn yẹn jẹ àjọsẹ ẹ̀wọ̀n tó máa jẹ ní wọn wá kiri ẹ máa kàn wá nǹkan àwọn tó kàn wá position àwọn yẹn máa kàn wá kiri ẹ sọ pé david amí sọ bẹ́ẹ̀. David Emi sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá wà láàrin wọn egbò anybody tó bá jẹ́ ọ̀nà ìdẹ́pọ̀ ìpọ̀ wà láàrin tó ń ṣe kí wọ̀nyí wọn ò gbé orí pẹ̀lú Yorùbá nation ara wọn náà kàn jà fún yes èmi mo sọ bẹ́ẹ̀ ara wọn náà jà fún pocket ara wọn náà jà fún position tó ń fẹ́ wọn fẹ́ jà fún because àti ẹtí débi wẹ́ can you hear that can you hear that à ń jà fún Yorùbá náà àti ẹtí báyìí báyìí báyìí ẹtí position ara yín lẹ̀ ẹtí ní embassy ẹtí ní kíní kan ẹtí ní kásánà ẹtí ní àṣírájú look at all these people. má wọn tán àwọn jẹ ẹ tó wá ní làákàyè mélòó ló máa jókòó pẹ̀lú àwọn àdúgbò bá wọn ṣe gbọ́dọ̀ náà dandan ṣe gbègbè náà pé kíní kan yorùbá mélòó ló lè yorùbá mélòó ló lè bá sọ̀rọ̀ tó lè bọrọ tó lè tó lè sọ tó máa ẹ sọ pé dídá mélòó ló sọ bẹ́ẹ̀ ó tọ́ mo sọ bẹ́ẹ̀. ebi kan wọn sọ pé òun á mẹsọ pé wọn gbọ́dọ̀ mi bí wọn rí ayé mi lẹ́yìn sọ̀rọ̀ tì náà <laughs> ó fẹ́ mú mi dání mo yí sọ̀rọ̀ tì náà gbogbo ẹ̀ lágbára sí pé tó ká bá ti sọ tọrọ fún wọn. so ẹ jẹ́ ká gbàgbé àwọn yẹn kò sọ̀rọ̀ mbẹ́ ẹ jẹ́ ká focus lórí the Yorùbá nation gbajúmọ̀ àṣẹ Yorùbá nation and then we should not allow this eh, eh, arrest of Nnamdi Kanu pé kó kó fún wa ní sleepless night pé káwá torí bẹ́ẹ̀ káwá máa wà jíjù pé kí eh, wọ́n máa arrest wa bájú bá kan kan àwọn olè dẹ́rù bá yín olè jẹ́wá lójú iná nìkan ni wọ́n bá kò sí pàtàkì ní wọ́n gbọ́dọ̀ fílẹ̀ ní gbọ́mọ ló máa ń jà fún oúnjà fún ráìtì ẹni oúnjà fún ráìtì ẹni ẹ fi àjẹ àwọn èèyàn ẹ̀ ẹ fi àjẹ àwọn èèyàn ẹ̀ ó dẹ̀ ní ráìtì jà fún àwọn èèyàn ẹ̀ so Nigeria government wọ́n kàn wọ́n kàn wọ́n kàn wọ́n ṣe ní iṣẹ́ kan lè mú àwọn àwọn x-men àti terrorists náà nìkan nínú lè jẹ́rí you can see human being gbogbo ṣe ń wọ àwọn dis alpha Fulani they are everywhere mo sọ fún yọjọ́ yẹn. Gbogbo Akwata Notion, Nigerian eh, intelligence agency, they are everywhere. Wọ́n wà London wà everywhere. Bá ń lọ bá wọ́n wà ní obìnrin wà lẹ́dọ́ wọ́n wà lára wa tá a ṣe kí ni ìwọ tó mọ̀ gbogbo ṣe gbogbo ẹ̀ ló ń gbọ́. Mo jẹ́ gbogbo ẹ̀ ló ń gbọ́. Ó fi kí ẹ dẹ́gbàá múnà kan lè ti ní ìtàwọn tó gbọ́ alẹ́ stop. We will not stop. We will not stop. I'm a campaign for Yoruba nation. Either they like it or not, we will not stop. But we have the right that láti campaign for Yorùbá nation. Because ẹ lè máa oppress wa kẹfí pé ẹ̀yin lè ní Nàìjíríà pé gbàgbọ́ gbàmọ́ kàmá lè sọ̀rọ̀. We will not stop. Ẹ ààrẹ sí náà ti kánú dọ̀sán mi pé bóyá ẹbí pé ẹbí fi ẹni dé ti àwọn ọ̀dà agitator mi pé bóyá Yorùbá bà wọ́n bóyá ń pàtàkì ọkọ. Yes. Kí ni kí ni ẹ̀ṣẹ̀ náà ti kánú? Àdẹ́gbẹ̀rún kan ṣe é sí. Lọ́nà ṣe é sí. Ó lè kọ́ sí wọ́ọ̀. You think Igbo was just now looking at you guys? He only cause you only cause you wahala. You see, because you are not doing ọmọ Oh, but ọmọ bá ti fi náà nìkan lè jẹjẹ. Ọmọ nǹkan sí wàhálà kiri. Mo kò kọ́ sí wàhálà kiri. Mo kò kọ́ sí wàhálà kiri. You only cause you only cause anything. wàhálà ẹ jẹ́ kí blọ́ọ̀kì anima kan wà mí ó pé ẹ̀ ńlá ní ẹ̀ kí blọ́ọ̀kì anima ní ẹ̀ kí blọ́ọ̀kì ẹnu kí ni mo ní kí ni òsì mẹ́kọ́ bá blọ́ọ̀kì wọn ni ẹ blọ́ọ̀kì wọn wèrè tó ń kọ kí ni ẹ blọ́ọ̀kì wọn dànù ẹ fi red kì í síbẹ̀ ẹ fi red àkíní òsì mi ẹ máa fi red kì í síbẹ̀ ẹ máa fi síbẹ̀ àwọn animal kan wà lórí ó wà lórí kínní máa block wọn dandanù àwọn ọ̀dẹ̀ ìlú ń bàjẹ́ lọ kò sí kò dúró kò sí ètò kàn yín kò jọ ìlú kò sí ètò kàn yín iṣẹ́ ibi tẹ́fẹ́ ṣe ló wà lórí yín ṣe máa support evil ṣe máa support evil dé arrest kí ló ṣe fún yín ẹ lọ arrest àwọn ẹ lọ arrest àwọn herdsmen Fúlàní herdsmen. Hello, lọ arrest even an herdsmen leave una the canny alone ẹ lọ arrest herdsmen ẹ bọ́ra yín dà sọ́hun táwọn ibo bá lè jà fúnra wọn ó wá kókò sí wọn lọ́wọ́ táwọn lè right fúnra ti wọn táwọn lè right fúnra Oh, wọn ó kò because wọn lọ́wọ́ because it's their right láti jà fúnra ti wọn ni láti ọgbọ́n fẹ́ kó Nàìjíríà because olè máa oppress Come kó come kó come dákẹ́ ẹni àti one if you bí wọ́n bá wọn sọ pírísù tó máa gbọ́n báwọn gbà ẹni àti wọ́n lè fi gbà yín tó máa gbà lọ́wọ́ yes. ìbẹ́ àwọn Yorùbá à ń sọ èdè pírísù wẹ̀ ń sìn wọ́n dá wa lóhùn wọ́n dá wa lóhùn àwọn pa alẹ́ fìdí káwá dákẹ́ àwọn kàwòrán àbí ẹ máa fi ẹ máa fi míìtì ìtẹ́jẹ́ mẹ́gbẹ́ wa kiri ẹ máa ríyàn kó ẹ máa ríyàn kó àgbà ò ní dákẹ́ ìmì akọkùnrin I will not stop. No matter any, any intimidation, I will not stop. And a, uh, a lot of many of you Bible like you don't want them. You stop. I'm not on you stop. I'm not on you stop. So we should not even be care. We not care about all this uh, rubbish. Don't she pay? The man arresting the can look at. Ẹ wo brain of the can. Ẹ wo brain of the can. What do you call? Make sure pé ẹ̀gbọ́n tí mo fi dán Nigeria, Nàìjíríà mi fi jẹ́ yẹ̀. Wọ́n ti mọ̀ fẹ́ lọ. Wọ́n ti mọ̀ You want to do referendum with Igbo people. These are Igbo people can go. One make your way. One make your way. You Nnamdi Kanu relax. Relax. Wọ́n kọ́ pé yẹn síwájú fún Nnamdi Kanu kó lè gbọ́ pé yes pé yes àwọn gọ́ọ̀mẹ̀ntì wọ́n fẹ́ yí Igbo wọn lọ́tọ̀ lọ́tọ̀ wọ́n fi yẹn fàmọ́ra fàmọ́ra fàmọ́ra wọ́n nílẹ̀. So yẹ kí pé àwọn people yìí pé we should not trust them we should not trust this Fulani eh, eh, gọ́ọ̀mẹ̀ntì wọn bẹ́ẹ̀ yìí we should not trust them. Tó bá tó mú wa, a gbọ́dọ̀ trust wọn ṣe pé ẹnu kan ṣe fún nàìjíríà nù sí so a gbọ́dọ̀ dúró lórí kíni wa pé we are going out of Nigeria we are going no way go out of Nigeria we want to have our Yoruba nation we must be out of Nigeria we don't want to be part of Nigeria anymore because we cannot trust them tó má ti ṣe bẹ́ẹ̀ fún nàìjíríà nù they can only ṣe the same thing fún wa náà so we should not trust them. wọ́n fọgbọ́n wọ́n kọ́ lò mú pé ẹ̀ abanjẹ́kẹ́lá yìí bọ́ máa lọ àwọn àrùbá kí ni màá sì lọ́nà pa wọ́n set àwọn agents wọn everywhere gbogbo èmi sì gbogbo wọn máa ṣọ́ mi wọ́n máa gbogbo gbogbo ẹ̀yìn ẹ̀yìn ìwọ́n tó wà lóbi wà lè gbé ẹni ìwẹ̀ tó wà kẹ́tẹ́ tó wà lè gbé yes olúwa mọ̀ olúwa ló ṣẹ̀dá ní ayé bọ̀tí mi pé bẹ́ẹ̀ kẹwàá dákẹ́ ní àdé dákẹ́ à ń jà fún right wa right wa là ń jà fún and kindness british uh, citizen You, you UK should stand up for Nnamdi um, Kanu now. He's a British citizen. No matter, kò sí kan tó ṣe, kò sí kan tó ṣe. He has the right láti that that that jà fún èèyàn ẹ̀. Ìyẹn ti bá pa àwọn èèyàn débi ajá àwọn èèyàn. Wọ́n ti kí ni ẹ̀sùn that ṣe? that ẹ̀kan ṣe? Ẹ̀yin ẹ̀yin ẹ̀yin provoke àwọn onílù àwọn àpò ìjọba tó ń dán ṣe nǹkan náà ṣe. Tẹ́bi àjẹwọ́n. Tẹ́bi àjẹwọ́n. Afẹ́ ìsìnkú wọ̀ tẹ́bi àjẹwọ́n. What do you want them to do? náà fi àjẹwọ́ gbàdán bèèrè lọ́wọ́ Buhari ní sọ́fọ́ọ̀dù fóun ni wọ́n jẹ́ fọ́ọ̀dù fóun ni dàmí ẹ́ so it. ẹ̀ gbọ́dọ̀ wá bùn sí wa àgbọ́dọ̀ to kí rẹ̀ wá bùn wa kọ́ bùn sí wa àwa Yorùbá àgbọ́dọ̀ dúró lórí lórí ẹsẹ̀ wa pé no way no matter any intimidation àgbọ́dọ̀ bẹ̀rù àgbọ́dọ̀ sáà. a gbọ́dọ̀ sá a gbọ́dọ̀ sá because tó bá ti bẹ́ẹ̀ fún Nnamdi Kanu they are coming for us tó a gbọ́dọ̀ sá a gbọ́dọ̀ gbọ́ a gbọ́dọ̀ intimidate wa pé nítorí pé lọ́sẹ̀ bẹ́ẹ̀ fún Nnamdi Kanu there of course ṣé wọ́n kọ́ bẹ̀rẹ̀ Nnamdi Kanu kọ́ bẹ̀rẹ̀ tiẹ̀ lórí ẹ̀yẹn wọ́n mọ iye bọ̀ lápò ni gbogbo wa mo sọ fún gbogbo lọ́jọ́ yẹn pé olú máa ń bínú dára àwọn táwọn gbójú àti àwọn sọdá gbogbo ìtẹ́yìn kan wá jáde wọn lọ kẹ rọ́bìṣì ẹ̀ tó gbójú jáde tí àwọn ọmọ tó wà ń bẹ̀ tó bá mi sọ bá sọ nípa tó máa bímọ ebi tí mo mọ̀ sọ ni mo kálò tí mo ti mú fọ́tà mi àti sọ̀rọ̀ ìwọ tẹ́ pé ẹnu ẹ̀dá gbogbo ẹ̀dá ò jáde kó sọ̀rọ̀ ò sápamọ́ àti bá sọ̀rọ̀ tó àwọn tẹ́ pé àti ẹ̀ fọ́sà àti sọ̀rọ̀ lásán àti wà kọ̀ndẹ́mù àti wà kọ̀rọ̀bì lórí kíní wa tí ò tiẹ̀ ní apíṣe pé àwọn bíi wọn láìfún un gbélé fún Yorùbá nation ẹni wàá kó mi ẹni wàá kọ rubbish kan ṣé kò ní mi kò ní bí ìyànnú wọ́n tẹ́ pé gbójú ẹ̀ pamọ́ o lè lọ nàìjíríà bó ṣe wù ẹ́ o lè ṣe bó ṣe wù ẹ́ àwọn tá a gbójú àti ẹgbọ́n ojú wa tí everywhere everywhere bá lọ mọ̀ wá tẹ́ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ tó dábẹ́ dùn adúfọ̀sọ̀rọ̀ wa ti sọ̀rọ̀ wọ́n tẹ́ bó wọ́n tẹ́ tó wá yọ̀ nǹkan kí o tún ṣe ju pé kojú kọ̀sọ́jú kan máa kọ̀ dẹ́ẹ̀mọ̀ àwọn àtẹ́yìn pé à ń jáde tán five ní ìbáni tán pé kì í kó lè dá tán ìgbà afẹ́gbà kó bọ̀ fẹ́ gbà yín pè ní bẹ́ẹ̀ tá a kọ tá a fi mú wa lélẹ̀ how many of you to appreciate nǹkan tá à ń ṣe ẹ máa bú wa náà ni tó ṣí àdìsọ lásán wàhálà ni tó ṣí àdìsọ lásán wípé ẹ wípé wípé ẹ ṣe ẹ ṣe oore fún wa ni wípé ẹ ṣe oore fún wa ni tó jáde ṣí àdìsọ lásán wípé ẹ ṣe oore fún wa ni wípé bóyá ìgbẹ́ ẹ ṣe bí nǹkan ni ní ti máa jẹ́ pé ó sámà sí náà try best ẹ̀ láti láti láti láti voice àwọn kan ti ṣe pé lórí kìíní but mélòó nu yín ló ló ló appreciate ẹ̀ ló appreciate ẹ̀ ló appreciate ẹ̀ tẹ́gbẹ́ àdúgbò ìlú alẹ́lẹ̀ tó bá dùn láti pé bóyá mọ̀ lọ́nà sí lọ gbé abẹ́rẹ́ fún wẹ́nà jù sínú cage lọ gbé lọ sí nàìjíríà bíi ti márùndínkù they can do it gbèsè gbèsè nàìjíríà ìpínlẹ̀ ìjọba lè ṣe they can do it ṣé ẹ ti ṣe ẹtí mo mọ̀ tó mọ̀ mí ìbójú ilẹ̀ rójú mi yìí sí tó ń bọ̀ lẹ́yìn mi dáhùn pẹ̀lú kan àfi kíní láti ẹgbẹ́ mi náà gbé mi sókè kíní wọ́n jù mí láti bẹ̀rẹ̀ lọ́dún gbé mi lọ sí kíní wọ́n ti dọ̀bù lọ sí nàìjíríà they can do it ṣùgbọ́n àwọn ọ̀nà kan náà fi lọ́ọ̀dù náà ti kánú sí tó ń gbé dé nàìjíríà so àwa tí à ń gbójú jáde wọ̀nyí tá a sọ̀rọ̀ wọ̀nyí ó yẹ kẹyìn wa pé olúwa pé olúwa ló wà lẹ́yìn wa kiri pé yákin olúwa ló kàn wà lẹ́yìn wa ló wà ló fi ẹ̀ṣẹ̀ wa ẹni ìdàpẹ́ àti àpíṣẹ́tì kan náà ṣe tá a ṣe pé a fẹ́ gbowó ń bẹ̀ tó yẹ pé a fẹ́ gba ọkàn ń bẹ̀ tá a jà fún orílẹ̀-èdè Yorùbá àmọ̀rọ́sọ àmọ̀rọ́sọ àìtura gbèsè wa báyìí lè ṣe. ẹ máa appreciate ẹ̀ ń tàn yẹn kó kúkú ọkọ ẹ̀ torí pé gbogbo yín sìn ẹ lọ́lé ọdún ẹ lọ́sí gbogbo ẹ̀ èmi ò gbọ́dọ̀ dánwó ẹ̀ wò ọláyílẹ̀ <laughs> eh, yìí lọ sọ tó bá tẹ̀ kí mi báyìí láti jù ọlọ́nkọ́ jù láti ẹ̀pọ̀ náà bẹ̀ ọlọ́nkọ́ jù láti ẹ̀pọ̀ ọlọ́nkọ́ <laughs> sọ jẹ́ onímáyégún náà pẹ̀lú ayọ̀gún ti gbàrà gọ́bẹ̀ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ayọ̀gún ti wọ́n tẹ́ bá mú wọ́n náà fún imáyégún ní ní ẹ̀sọ́ fún fún mẹ́ta wọ́n fún bẹ́ẹ̀ ayọ̀ ní méjì wọ́n fún mi ní bí a sì fún wọn <laughs> ó dàtí ẹ̀pọ̀ nínú ọgbẹ́ wa ó tọ́jú ọmọ ẹ̀dẹ̀ sọ kò parọ́ kò parọ́ no going back no going back wà bẹ̀rù a ti fẹ́ra wa jí ilẹ̀ Yorùbá a ti fẹ́ra jí ilẹ̀ Yorùbá Nàìjíríà kó dúró ara ẹ̀ jẹ́jẹ́ ń sìn gbogbo tá à ń ṣe àti gbàgbé ẹ̀ síbẹ̀ pé kìí ká fèsì nǹkan tá à ń ṣe náà ló wà fi ń dùn mí mo mọ nǹkan tí mo mọ nǹkan tí mo lose lónìí nǹkan tí mo ṣe mo nǹkan tí mo lose àdéhùn mi nígbà tí máa broadcast pé nǹkan báyìí báyìí mo lose nǹkan tí mo lose wọ́n tí àbá ṣe ta ló fẹ́ ṣe àwọn akọ́nà náà bẹ̀rẹ̀ àwọn akọ́nà àmọ̀ràn ṣe ṣe ìlú táwa ń bí àwọn kan ló túnṣe táwa fi ń ìjọ ẹ̀ lóun táwa fi ṣe wọn táà ń ṣe mo la fi ṣe mo la fi ṣe wọn táà ń ṣe pé àwọn náà ká ṣe ká tún tiwa náà ṣe káwọn tó wà mẹ́rin wọn lè ìjọ ẹ̀ wọn lọ gbé náà dìkan ẹ wò náà kí lè ṣe náà dìkan nu kí ló ṣe kí ló ṣe kí lè tó ṣe ẹ lọ gbé ẹ lọ gbé ẹ lè gbé lè gbógun lọ́gbọ́n lọ́gbọ́n lọ́gbọ́n lọ́gbọ́n lọ́gbọ́n lọ́gbọ́n ẹ lè mí sọ pé ẹ tírìkẹ tírìkẹ tírìkẹ tírìkẹ ẹ lè tírìkẹ nàìjíríà pé ó ń jà fún ẹ̀tọ́ ẹ̀tọ́ àwọn àgbẹ̀ ẹ̀ okay now for example you don't want ẹ̀fẹ́ kọ́ jẹ́ ní Nàìjíríà you can dey as bí bí bí ten bí ten classes lẹ kàn án fún ẹ kàn án fún first class kọ́ká tó sí bí ẹ ẹ ẹ ẹ tiẹ̀ rí wọn ní ẹ brown welcome on board sir God bless you sir. ẹ dey fẹ́ kọ́ part of Nigeria kọ́ di kọ́ di kọ́ remain part of Nigeria is that not injustice? àti ìsèmí àti ìsèmí jáde pé no enough is enough. We want to have our own nation. Show go Jebini. Why don't you let them go? Why do I have you by force, by five? You must part of Nigeria by force. Command them out, oppress one. Oh no, look how much Somebody will come from what Watajalo. Somebody will come from Sokoto, from Kano. Why take over land? You are Leko. Look, Allah, I need me. Akure. The man lost. Oh, go away. Go and take over land. You are. Kò ló pé àní àti sọ̀rọ̀. Hey, by force, by fire, and if I bother to be by force, is it by force to be to be Nigeria? I don't want to be part of Nigeria anymore. Let the Yoruba people go. You say no. You say no. They must be part of they must be part of the country. Look at the again. Look at them G. Wọ́n bẹ̀ sí ti gbèsè gbẹ̀gbẹ̀ ìlẹ̀wà gọ́ọ̀mẹ̀t láti máa press àwọn Yorùbá pé no way ní lọ́bì wọn kọ́sẹ́. Ẹ fi kàwá We will not stop. No matter how they say, ṣe lè ṣe fún Nàìjíríà nù, ìyẹn ò ní ìdílé ìṣọ̀kẹ́ àwọn máa jáde. Ìgbà yẹn kọjá sí Nàìjíríà, I want my daddy ó gbà ẹ́ gan lábá ìgbà gan máa bẹ̀tẹ̀ àtàrí gọ́ọ̀mẹ̀ntì ń gan jù ìgbà ẹ́ gan ìdórí inú tiẹ̀ ń bí mi ni kòtẹ́sí náà nìkan inú tiẹ̀ ń bí mi gan ni bàbá máa bẹ̀ àtà àtàkì bíkọ́ ìkà ní ìkà wáyé tí ó jẹ́ kán ibo lọ wáyé jẹ́ kí Yorùbá lọ wáyé jẹ́ pé ẹ̀fẹ́ kan lọ ẹ̀fẹ́ kí pàdé Nàìjíríà ẹ̀fẹ́ kan ibodì lọ ẹ̀fẹ́ kí pàdé Nàìjíríà ẹ̀dẹ̀ ọ̀pẹ́sì wa we are not fit to be the chief of army staff we are not fit to be president of Nigeria. Ah. àfi ìdájọ́ productivity gbogbo kan gbogbo kan immigration àfi ìdájọ́ to help immigration gbogbo kan everything ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ wà ń bẹ̀ ẹ̀jẹ̀ pé olórí bukú à ń bù wọ̀nyí sẹ́ kí ká máa bẹ̀rù yín torí pé kíní ẹ gbogbo àwọn ọdẹ máa gbé máa pọ̀ gan o àwọn ọdẹ máa gbé máa pọ̀ gan àwa ìtì sign àwa ò ní gbà àwa ò ní stop until tó bá jẹ́ kí Yorùbá lọ until we have our own nation we will not stop until we have Yorùbá nation. We are not going to stop. They are not going back. No going back. We must have your Yoruba nation. Either they like it or not. Either they like it or not, you mean? Either they like it or not, you mean? We must have your Yoruba nation. A máa sọ fún àwọn wa, a máa bẹ̀rẹ̀ sí ní láìka àwọn pé, ok o, ẹ your pọn nation. Your Yoruba nation ni Yoruba nation ni gbogbo àwọn gbogbo oríkó wọn yẹn, ẹ túká gbogbo ẹ mọ̀tọ̀ sọ́wọ́n awareness right is right time láti lọ. Right time láti lọ ni ìsọ́nba ìpínlẹ̀ káwọn bá ẹ̀kọ́ àwọn ẹ̀sìn bẹ̀rù sí i bad government you know that useless matokure ní àtúntò general ni wonder dá jókè ní arrest náà ti kánú ìgbẹ́gìrì go? One then ọ̀rọ̀ Why? á dare you how many people have you how many man have you arrest wọn pààyàn kiri wọn jókòó But lè pe we arrest náà the kánú this man is fighting for his people he has the right to fight for his people We have the right private people wàá rí wàá jókòó wàá jókòó wàá fẹ bí ọba àdún okó Oko okó work for example look at them the the the uh, atọjọba uh, atọjọba tó wà ń bẹ afọ fúlàní gbogbo ọgbọ ẹ bẹ́ẹ̀ lọ um, ọlọ́pàá tó gbé bẹ ig ọlọ́pàá um, from the north afọ fúlàní gbogbo wọn ẹkọ wọn ọjọ bẹ ẹkọ wọn press Nigeria ẹkọ bẹ sí wọn press ẹkọ wọn yọ ọlọ́pàá iná àdìkánú ẹkọ ẹ arrest yẹn unless wọn yíbo bá tí wọn fún nìkan and i believe they are not one sense gbogbo yẹn lọ the honest thing people have to stand up now for The Kanu come forget the condition of the ṣe come forget pé ọmọ ìkéré ló ń come forget ọmọ ìkéré ló ń they have to stand up they have to stand up for Nnamdi Kanu honest thing digbo it's right time we have to stand up for Nnamdi Kanu now they have to release him they have to release him kí ló kí ló kí ló promise Nnamdi Kanu ló fi ṣe ọmọ tó ń sọ gọ́ọ̀mẹ̀ntì náà ló kọ́ sẹ́ẹ̀ if you bá ṣe writing, nígbà that kind of thing, òní sọ òní máa sọ wọ́n intimidate What the one Igbo one fi àjẹ àwọn Igbo ló fa òní lọ́ọ́ ṣe fún àwọn Yorùbá sí òní lọ́ọ́ ṣe fún àwọn Yorùbá náà sí tó bá sọ wọn àkọ́kí sáwọn ìṣòro kan máa pé àwọn fẹ́ àrẹ́sọ àbí òní lọ́ọ́ ṣe fún òní lọ́ọ́ ṣe fún àwọn Yorùbá yìí òní lọ́ọ́ ṣe fún àwọn Yorùbá yìí kí wọn kọ́ lọ sóko kó lè bẹ̀sílẹ̀ àwọn màmá lóko olóko kó lé wọn kó lóko ẹ̀lẹ́lẹ́ ẹ̀lẹ́ kó lọ sùn lé ọba wa kó máa rí ìbọn ìyàwó wa kó máa gba ọmọ wa kó máa sùn wá nílé ẹ̀dùn káwọn àwòrán pé àní láti sọ̀rọ̀ gbọ́dọ̀ gbogbo bọ́dọ̀ ẹ̀yin ni ẹ̀yin ni president Nigeria ẹ̀yin náà tó jẹ́ náà ẹ̀yin náà ig ẹ̀yin gbogbo káwá dákẹ́ unless ọmọ alẹ́ Yorùbá nìkan tó máa dákẹ́ tó máa wò ó máa wò yín rán nobody there are no any Yorùbá tó máa gbà kó gbọ́ kó máa pa àwọn èèyàn òun kó rẹ pé ó máa dákẹ́ máa wò yín rán kí ni máa dùn kí ni máa dùn kò sí kò sí ọmọ akọ Yorùbá ní gbogbo wa ẹ máa pa àwọn ọba wa ká máa ìdílé ìtàn ọba wa ká máa dákẹ́ no way. No way. How many how many people from certain part of country lọ kó those kó lọ tó lọ sí north tó lọ tó bẹ̀sẹ̀ pa wọn tó pa wọn how many people from certain part of either Igbo or Yoruba, to lọ sí ilẹ̀ ilẹ̀ north lọ kó lọ kidnap how many people cause call name one none àwọn wá sí bí wọn ẹ̀rí wọn pa ní kí gangan ẹ̀ kàn dẹ́mọ akíndé náà fẹ́rẹ́fẹ́ wà náà kọ́ máa wọn wọn lè kọ́kọ́ dẹ́mu pé wọ́n lọ jólé ní gangan wọ́n lè pa wọn yàn ní gangan wọ́n lè wọ́n lè lé ọba wa lójúlẹ̀ ìyá ìwọ jáde wọn lè kọ́kọ́ dẹ́mu ẹ̀ fúnisì máa jáde wọn wá gbolo olóńgbé náà nìkan wá jókòó wá fẹ́ wá fẹ́ sọ́ṣíà wá fẹ́ sọ́ṣíà àwọn lórí burúkú wọn yìí ẹbí we will not stop èyí wo ti ṣe náà nìkan nìkan ló máa pọ̀ fẹ́ pé àwọn abẹ̀sí náà jáde ń sìn àwọn abẹ̀sí sọ̀rọ̀ àwọn abẹ̀sí condemn gọ́ọ̀mẹ̀ntì ọ̀tẹ́ bá ṣe the right thing. a máa expose gbogbo evil tẹ́yìn gọ́ọ̀mẹ̀ntì ń ṣe a máa expose yẹ gbogbo nǹkan gọ́ọ̀mẹ̀ntì ń ṣe a máa expose yín bẹ́ẹ̀ ṣe pa àwọn innocent people ní nàìjíríà injustice tẹ́ ń ṣe fún wa ní nàìjíríà a máa expose yín sí ni ẹ bẹ̀rẹ̀ sí dá gbogbo àwọn ìṣàjẹ́jẹ́ we will not stop we cannot use that as imitators ẹni ìyẹn ìdílé tiwa débi pé èmi wa i will not stop and i believe all the other people they will not, they will not stop. ẹni kí n gbá fi by the time you arrest náà maybe other people will know until yàrá bẹ̀ sí prosecutor wọn out of him? tẹ̀bẹ̀ sí arrest him. tẹ̀lé wọn kó nu gbó wa àmọ́ pé yẹn ti dájú bóyá lè má ṣe kán kẹfì kan ká má pa àwọn wa kẹfì gbé káwá dákẹ́ gbogbo gbogbo intelligence yín ẹ lè fi ààrẹ sí Boko Haram Boko Haram ẹ gbogbo intelligence ẹ pẹ ní now now ẹni ẹsẹ náà ẹ mọ̀ pé tó so ẹ ti ẹ lè ṣe wọn lè ṣe so Nigeria intelligence agency ẹ lè ṣe wọn lè ṣe ẹ lè ṣe wọn lè ṣe tó ẹ tẹ ní intelligence tó báyìí ẹ lè but you don't use your to your intelligence to arrest Boko Haram toilet àwọn asap bí asap náà ń pè àwọn tó wá àwọn islamic eh, state tó wà ní tó wà ní state tó wà ní nàìjíríà ti ẹ lè lò wọn o tó wà lẹ́yìn lẹwà behind it ẹ̀yin behind it ẹ lè lo intelligence yẹn kí ló fi arrest wọn ẹ lè lo intelligence yẹn kí ló náà ti kánú. so wow nítorí ẹtì ẹni ẹtì ẹni intelligence tó báyìí ẹtì ẹni ní brain tó báyìí kí ló fi arrest náà ti kánú ẹ lè lo intelligence yẹn kí ló fi arrest yìí. Boko Haram leader kó tọ́jọ́ ẹ ẹ ní ìtẹ́jọ́ ìkẹ́bí àrẹ́sì àwọn àwọn Islamist tó wà Nàìjíríà sí ẹ ní ìtẹ́jọ́ ìkẹ́bí àrẹ́sì gbogbo àwọn àwọn àwọn àwọn àwọn ẹ̀sìn tó wà gbogbo inú gbó wa ẹ pé ẹ̀kan tó máa ń jẹ ẹ̀kan tó máa ń jẹ ẹ̀kan tó máa ń jẹ ẹ̀fí kalẹ̀ fún ìgbẹ́ ẹ̀ ń fún ẹ̀fí ìgbẹ́ ẹ̀ ń fún ẹ̀ lè fún wa on fake people on fake people on fake people wọn ló ń kọ̀ǹkọ́ àwọn kiri Igbo people ó kù sí wọn lọ́wọ́ mo sọ fún yín sí to stand for Kanu now then they should forget they forgive and forget because dem sọ nípa wọn they have to stand up for him they have to stand up for him and that will dey on them we can stop our náà dey stop tiwa our campaign for Yorùbá nation wa ìyàn ní ẹ lè fi ẹkẹ fi dé tiwa pé bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá ń nà Come Kanu so that you tiwa no we we thank God Ah, eh, kí fẹ́ fún wa ọ̀dàbà ah, violence ah, àpàyàn láti ẹ̀wọ̀n kan but we have the right láti kan ṣe ká ṣe tí fẹ́ dé lọ́wọ́ yìnyín ló fa wàhálà a ní right láti campaign fún kọ́tà campaign lọ pé Yorùbá ní ṣọwa a ní right fún awareness tá ṣe lọ nobody can stop us nobody kí ló kọ́ wọ́n ṣe awareness wa tí ó wọ́ṣẹ̀ gbogbo wọn ní kan ṣe we are not violent we don't pray for war we don't want war I've been saying it out with that number. Omatu Preach, welcome on board. God bless you. You see, we are not we are anti-violent people. We don't want war. We don't want war. Peaceful kinashi, and the material the country with peaceful uh, uh, right But we have the right. That's why we have people Nigeria because Nigeria. Why do was up my force? Why don't we put Nigeria by force? I Nigeria by force now.

wọ́n ló kú lọ́mọ kúkú kú àwọn àdéhùn kí àwọn ti gbóró àti gbà kámú kẹ wá gbé wa kẹ lo ìtẹ́jẹ́ tẹ gbé kàkà wá wa náà àwa ò kíà àwọn tẹ gbé máa pọ̀ gan rẹpẹtẹ ó máa pọ̀ rẹpẹtẹ ó máa pọ̀ rẹpẹtẹ àwa ò kíà àwa ní stop tẹmọ́tò kúmẹ́yà tó gbé ààrẹ sinna di kánú pé àwọn sáwọn sáwọn bọ̀rọ̀ náà máa pé wọ́n yà nǹkan máa ah we are no kíà ah kíà àwọn tẹ máa gbé máa pọ̀ rẹpẹtẹ ìṣúná wá ṣe ẹ̀jẹ̀ wá ẹ̀jẹ̀ wá kàn mí láwọn ọ̀sìn mama everyday máa fi jáde fún yín sí day, máa jáde fún yín everyday ni everyday máa jáde fún yín sí ẹ̀jẹ̀ wá kàn mí láwọn pẹ̀lú ìpẹ̀lú ìfẹ́ ṣe lórí pé ẹ̀fí ìpẹ̀lú bá ṣe á lè ti dé tiwa because torí pé ẹ̀ lo intelligence yẹn láti lọ fi arrest àwọn Boko Haram láti lọ arrest àwọn àwọn Islamic State tó wà Nàìjíríà àwọn Fúlàní ẹ̀sìn mẹ́ tó ń pa wá tó ń kì í dáàbò wa ní gbogbo kí wa àwọn tó sun lé wa buhari ò jáde kó condemn ẹ with these wicked people buhari ò jáde kó condemn pé ilé ọba àwọn àwọn king king wa wọn lọ sílé king ìwú king wọn lè fi wọn lè súnlé ẹ can any certain uh, eh, eh, man go to number number agolo lọ sílé look at that insult look at that insult look at that insult no never say anything ṣé èèyàn lè lọ sí láti ibo àbí yorùbá kan lọ sí northern part of the country kó lọ sílé mìíràn kan kó lọ sún ní north ẹ wòran náà wọn fi yàn press wa mẹ́ Buhari as president kò jáde minister kankan kò jáde kankan dem kankan dem pé ah this na new gbọdọ kàn dem ẹ yàtọ̀ ká má jáde ká má sọ̀rọ̀ ká má sọ̀rọ̀ ká má tó pé ẹ̀yin lẹ́wà ẹ̀yin lọ́dọ̀ tẹ̀dá sílẹ̀ ayé tí di owó ọba lùsùn àti sọ̀rọ̀ àwa sọ̀rọ̀ ṣùgbọ́n ìdí owó kan sí wọ́n di àdín tó ọ̀sán àwọn ọ̀sọ̀rọ̀ gángan wọ́n sọ wọ́n gan wọ́n sọ wọ́n gan àwa máa sọ̀rọ̀ àwọn àdè ní dákẹ́ a máa sọ tiwa lọ́nà a lè máa mobilize àwọn èèyàn wa kọ́mọ̀ sí campaign pé wọ́n ti wá wọ́n ti wá tó Nàìjíríà a gbọ́dọ̀ máa campaign ní sinmi gbogbo àwọn èèyàn wa pátá àwẹ́ àná ìlànà máa ṣe lọ we are not going to stop káfí ká máa stop we are not going to stop no matter any any any any any intimidation we are not going to stop a máa sọ a máa sọ nípa Yorùbá nation lọ ni ah never stop wọn ò lè intimidate can stop. wọ́n pa Ezali First King ní Ifọ̀n wọ́n pàdánù thank you eh, Angela Brown First King Ifọ̀n wọ́n pa ta pa Hausa Fulani can, can, can, somebody from southern part go to the north go up Kolopa Kolopa uh, eh, one of the first class uh, eh, emir ní north ni it's not possible one one go south one go southern part to to one man one only none of them come out and condemn it power ẹ lè lágbára ẹ lè oppress wa nobody can talk if you talk ẹ máa ẹ máa bẹ̀sẹ̀ harass wa ẹ máa bẹ̀sẹ̀ harass wa ẹ sọ ẹ fẹ ẹ bẹ̀sẹ̀ ṣé ẹ sì kò we are not stupid yes I'm bàbá wa wọ́n ṣe ní wọ́n ṣe ní peaceful way peaceful way náà làwọn náà ń ṣe wọn náà làwọn náà ń ṣe bọ̀ fún ọ̀nà àbáwá ṣe ń gbé ó lè yàtọ̀ I wa tó pé àwa láì ní àìní years láti lò láyé àìní a lot of years láti lò láyé láì fẹ́ wà láyé láì bá but ìsìn ṣé ìyàwó ta ìfẹ́ lo fifty forty forty thirty thirty ó kàn mú àmì wà tẹ́ pé láwọn tájọ ń jà yìí bí ní thirty years twenty something years wà láàrin wọn tó yìí ní fifty sixty years alùláyé ẹ̀fẹ́ balẹ̀ ayé wọn jẹ́ lọ́n sìn láti gbọ́dọ̀ àwọn àtàṣe dàgbà díẹ̀ kó lọ́wọ́ jẹ́ káwọn náà dàgbà ká gbìmọ̀ dàgbà sí àwọn bá wọn lè máa gbégbá sọfíìsọfíìsì náà àwọn àwọn àǹsí àgbà pé pé èmi sì wò mí mo yẹ tó yẹ sí mo ti gbà ká mú mo ti gbà ká mú but àwọn àbúrò tó ń bọ̀ lẹ́yìn wa ń kọ́ èmi ti gba kámú tèmi pé wẹ́n bóyá ṣe ti wá nìyẹn kí láfẹ́ kí láfẹ́ ṣe sí but àwọn ọmọ fifty thirty forty kí ni wọ́n yẹn kọ́ wọ́n tó ṣe ń bọ̀ ń kọ́ kí láfẹ́ filẹ̀ fún wọn kí ló fẹ́ enjoy kí ló fẹ́ enjoy sọ kí ló fẹ́ enjoy kí ló fẹ́ enjoy tí wọ́n èmi ti mọ̀ pé mo ti gba kámú so àwọn ń kọ́ ṣé kí àwọn ọmọdé wa nǹkan débi kó tó àwọn ọmọdé wa go through ẹni kí àti máa kó tó wá jẹ àwọn náà kíkí àti wọn jà wọn náà káwọn tó gbé adákẹ́ dúpẹ́ à ń bẹ̀rù àfẹ́ sọ̀rọ̀ káwọn bá mú wa tábà tábà wa wọn máa rẹ́sì wa wọn máa pa wa tẹ bá pa mí mẹ́wàá mi ajáde lọ́wọ́ àti ìfẹ́ mi léyìn lọ́wọ́ tẹ bá rẹ́sì mi mẹ́wàá mi ajáde máa sọ̀rọ̀ lọ́wọ́. ẹ máa sọ̀rọ̀ lọ bíkọ́ pé ìkọ́ tẹ̀ ṣe ò dáa agbọ́dọ̀ jáde ká condemn ìkọ́ tẹ̀ ṣe ká expose ìkọ́ ṣe pé kò dáa kájé káwọn èèyàn mọ̀ pé no ẹ gbọ́dọ̀ gbà ẹ gbọ́dọ̀ gbà àwọn obìnrin wọn fi àjẹ ní ẹ gbọ́dọ̀ gbà it's right and right kó nàìjíríà we must be out of nigeria we don't want to be part of nigeria it's not worth. nigeria kí ló ń jẹ nigeria kí ló ń jẹ nigeria we want yorùbá nation yorùbá nation is the answer yorùbá nation is the answer i'm telling you so ẹ̀yin èèyàn mi please please and please mo bẹ̀ wọ yín mo bẹ̀ gbogbo yín ẹ máa bẹ̀rẹ̀ sí campaign fún Yorùbá nation ẹ máa fún gbogbo àwọn èèyàn yín tó wà lóko ẹ máa bẹ̀rù pé kí ni gbogbo oko gbogbo oko wọn yẹn ẹ awareness ni kọ́ńtù gbáradì kó gbáradì lẹ̀ awareness ni lọ́dún bí ká fẹ́ lọ lé gbogbo àbáyé gbọ́ wa àjà àwà fálẹ̀dẹ̀ àti ọgán àfogun àfọ́tẹ̀ tó máa gbógun abáwà náà rẹ́dì fún wọn bọ́dà àgbàdo ogun we don't pray for war we don't want war in Nigeria but Buhari is praying for war. We don't want war. We've been saying the time with that number. Ẹ we Buhari look at this man now. I want Baba to pay. ni ó lóun ti fẹ́ gbọ́ yẹn rárá. Àwọn àgbà Okay for example a ní arẹ́fẹ́pọ̀ Nàìjíríà ó lè fẹ́ gbọ́ àwọn ìṣọ́ṣọ́ I lè fẹ́ gbọ́. Kí ló fẹ́ gbọ́ kọ́mọ press wa Look at this man. Kí ló fẹ́ gbọ́? Kí má yìí wá fẹ́ sọ kí má yìí fẹ́ gbọ́? Kékeré ẹtún Nàìjíríà ṣe ẹtún lọ́kùnrin ẹtún kò wọ́n ṣe olóòtú ẹ̀fẹ́ gbọ́ yẹn ó ní ọ̀tẹ̀ kò tiẹ̀ wọ́ létí. Àwọn àlàfẹ́ lọ ó ní òfẹ́ gbọ́ kí lọ́wọ́ fẹ́ gbọ́ tó kó bá kó kojú kàmọ́ kó kojú kó gàdé wa lórí yẹ pé ìka ni tó ń rìn tó pe Buhari pé ìka èèyàn ni ẹ pé máa ìkàfẹ́ gbógun ní Nàìjíríà pé because they have the all, all the army a ní gbogbo rìwẹ́pọ̀n lọ́dọ̀ wọn ó mọ̀ pé ojú máa ó mọ̀ pé ẹ̀kọ̀kan ojú máa ń ti alágbára agbára ẹ̀ máa deceive rẹ̀ ò dájú èèyàn ni Buhari ò dájú èèyàn ni because mi ò rí tó wíkẹ̀ bíi Buhari láyé rí a máa bẹ̀ sí condemn buhari láti lọ tí wọ́n ti wọ́n burú a máa bẹ̀ sí condemn kàdókùn náà ní ká tó tó sọ a máa sọ mẹ́wàá ẹ̀ mẹ́wàá ẹ̀ a máa sọ kàdókùn náà ní ká tó tó rẹ̀ rẹ̀ mẹ́wàá ẹ̀ a máa sọ kọ́ a máa mú gbogbo wa ṣé ìgbà tó mú tó mú sí wọ̀nyẹ́ yẹn mi pàwọn dákẹ́ kẹwàá tó bá mú mi ẹlòmíà tó jáde àtúnṣojú ilé tí mo sọ yìí lọ ṣèbí mi tí mo ti ẹ̀ ń sáàmù àti mo ti mọ̀ ọ́ tún pọ̀ mo jọ bọ̀ àwọn tó gbóná ju èmi lọ wọ́n jáde wọ́n tún jèmi lọ wọ́n tún jèmi lọ traffic bóyá tẹ bá mú ẹmọ ẹmọ ẹkọ yà máa dákẹ́ ẹkùn tí wọn yín jẹ ni àmọ́ tí wọn ti tẹ pé àwọn ọmọ àmì tí ò lè gbà á máa jáde pé wọn á kan we have to let them know. we have to let them know. we have to let them know. so ẹyin ẹyin so we have to be kan determined think I determined this time around pé we're not going back no going back Your vanishing is the answer Your vanishing is the answer and Igbo Igbo can't go, no, dey wà determined pé Biafra ni is the answer no matter any intimidation but why we still need more awareness and and dem have voice to clean our opinion gbogbo àgbáyé máa gbọ́ kí gbogbo àgbáyé máa gbọ́ kọ́ mọ̀ pé à ń pè é oppress wa ah, àwọn mọ́tò sọ pé àwọn àwọn agitator mi kàn rọra come wọ́n my agitate. It's not we are violent. I need more people. Kó wá join one. I need more people. Call Kó lè mọ nǹkan tá à ń ṣe yìí. Àfẹ́ I want a Àwọn Or ọ̀rẹ́kọ̀rẹ́ làwọn wá. Àwọn wá ọ̀rẹ́kùn ọ̀rẹ́ ni. èèyàn mi ṣẹ̀rí mo ní wọ́n ní gbàsọ́dọ̀ làwọn ẹni máa gbọ́ máa gbọ́ òun mo ti sọ fún yín sí mo ti sọ ilé tí mo sọ ẹ jẹ́ kí a bọ́ sínú oko ká bọ́ sínú ìlú ṣẹ́gbọ́n mi ká bẹ̀ sí campaign pé we are not going back. ṣé we are not going back Yorùbá nation is the answer irú èdè sí mo bá oko oko àwọn oko kan nílùú alọ ẹni báwọn sọ pé ẹ gbọ́dọ̀ gbà wọn ẹyà ẹbẹ̀tẹ̀ náà kàfẹ́ kí gbogbo ẹwọ ní gbogbo ìgbòríko inú omi wọn ẹ lọ sórí omi ẹ lọ sórí odò ẹbẹ̀tẹ̀ kàfẹ́ pé Yorùbá nation ni ẹbẹ̀ sọ ẹbẹ̀ lọ sọ kiri Felix how are you my brother how are you long time God bless you fellow wọn gbà yìí welcome on board ẹbẹ̀ sí ẹbẹ̀ sí lọ́n kàfẹ́ kí gbogbo gbogbo ìgbòríko pé Yorùbá nation ni Yorùbá nation Yorùbá nation ni ìyẹn tó jẹ́ àyè pọ̀ jù ẹ̀yẹ́ kan màmá tí ò tí ẹ yẹ kọ́ mọ̀ àwọn bàbá tí o ti gbọ́ ẹ yẹ kọ́ mọ̀ pé báyìí báyìí báyìí o ọjọ́ kò afẹ́ kú afẹ́ kú nàìjíríà ṣe àṣẹ nàìjíríà mọ́ ìyàtọ̀ yẹn wáyé ti pọ̀ jù máa jẹ́ kọ́ mọ̀ ó máa yíṣe fún àti lọ ó máa yíṣe fún àti lọ bó torí pé majority àwọn èèyàn wọn tí mọ nǹkan tá àwọn tí mọ àwọn tó wà láàrin ìlú nìkan lóyìn mọ àbá àwọn tí àwọn èlé díẹ̀ díẹ̀ tó wà lórí social media lóyìn gbọ́ nǹkan tá à ń ṣe yìí àwọn ìyá wa tí ò ní kíní ò tí mọ tó wà ní gbogbo kó wà ní oko wọn yóò tí mọ nǹkan tá à ń ṣe I need more awareness láyé kọ́ mọ̀ pé àwọn haúsá fúlàní yìí o wọ́n fi ìyà wá àfi bá wọn ṣe country together wọ́n ò press wa. ṣe mọ́ wọn ṣe mọ́ mi pé àfẹ́ kọ́ àfẹ́ àfẹ́ bá wọn ṣe mọ́ wọn àfẹ́ bá wọn ṣe mọ́ wọn wọ́n fi ìyà wá o ẹ jẹ́ kí àkúwò nílò nàìjíríà kálẹ̀ dáadé ṣùgbọ́n ní nation tiwa tó ń pè ní yorùbá nation. Yorùbá nation is the answer Yorùbá nation is the answer ẹ ariwo táwọn apá ni ẹ Yorùbá nation is the answer o tún gẹ ẹ fún mi sọ gbàdá kọbẹrẹ ètò yìí orúkọ tí mo ní ìmọ̀ ẹ̀dá mi ẹ o tún gẹ Yorùbá nation is the answer dáhùn o tún gẹ hashtag o tún gẹ òun la fi bẹ̀rẹ̀ ẹ rántí ẹnu bẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ àjẹrò ní April last year hashtag o tún gẹ mo kọ́ gbà nǹkan ní ọwọ́ nǹkan ní mo kọ́ ní ìmọ̀ ẹ̀ yẹn ẹni kọ́ọ̀pù tó wà mẹ́ hashtag o tún gẹ. The Bible is, is the answer. So we are not going back. No going back. My brother uh, Felix, no going back. Yorùbá nation ni because tẹ́lẹ̀ báwo wọ́n ṣe ń ṣe máa bìí ṣe wá wọ́n bìí pé àwọn làwọn lé ayé wa ìgbà tó bá fẹ́ àgbọ̀dọ̀ bá wọn fẹ́ ìgbà tó bá fẹ́ àgbọ̀dọ̀ bá wọn I want ò tiẹ̀ kí àpé Want tiẹ̀ sí wọn tiẹ̀ rí pé àwa tiẹ̀ ẹ̀ sí ti wọn tiẹ̀ kà wá kún. no election my brother no election kí ló ń jẹ́ election kí ló ń jẹ́ bẹ́ẹ̀ káwọn ṣẹlẹ̀ káwọn wòran ṣé oúnjẹ níbo nǹkan ṣe wọ̀nyí nígbà nìkan tó arrest they they will still arrest more people you go write it down go write it down but that will number one arrest one million people you need stop one. But ṣe arrest wa tàbí àbùkù jáde tàbí arrest tàbí àbùkù náà wọn jáde tó máa campaign lọ so wọn arrest máa táyà àwa àwọn ìyá ti gbà pé anytime wọn lè arrest láti kíá. Ah, kia, kíá ìlànà fẹ́ sọ yìí a máa sọ ìlànà fẹ́ sọ yìí gbogbogbò tó ká máa sọ yìí la máa sọ because wọ́n bìrì pé tó máa intimidate lára wa àwọn àkọ́kọ́ asẹ́sẹ́ yìí but wọ́n ṣe mistake owó tó tí fẹ́ jà tó bá fẹ́ jà fún gbogbo fẹ́ jà jà gbòmìnira òtí òkè àgbàdo òkè àgbàdo wà mẹ́ tó bá tó bá tó bá ti lọ́dún make up mind ẹ̀ tó fẹ́ jà fún òmìnira ìdánwò òní kí àpò ìgbàdo fẹ́ yàgùn ló fẹ́ yàgùn mẹ́ ọ̀lẹ́dẹ̀gbẹ́ gbé ó jẹ́lẹ̀ nìkan lókun kò lè débẹ̀ ni so àwa ìṣẹ́ ìyá mi ẹ káàbọ̀ sórí ètò ìyá mi God bless you ẹ káàbọ̀ ẹ bá bọ̀ ẹ ṣe gan God bless you. yàrá fẹ́ tó ga ẹ ṣe gan ìwà kẹ́yìn. bí ikú lè ni bàbá mi jọ ń dán tán ni. ṣe rí náà dìkanú tó ń mú ẹ tó ń mú yẹn àwọn àwọn ẹ̀dà Ìgbò tí wọ́n support ẹ̀ pẹ̀lú àwọn elite ibo mo lẹ́kọ̀ọ́ easy fún wọn láti arrest náà dìkanú mo lẹ́kọ̀ọ́ easy fún wọn láti arrest náà dìkanú. olóyè kó yìí sí fún wọn òun sọ fún wọn pé òun máa ń sọ fún wọn lórí ìtẹ̀tù pé àwọn àwọn àbúrò wa míì tí ò yé pé èèyàn máa ń wọ̀ rẹ̀ kọ́rẹ̀ ìgbọ̀n wọ́tàkọ́ta àwọn ìdílé ìjọba wípé àṣírò pé a fẹ́ gba Yorùbá nation yìí gbogbo wọn àti àwọn àgbà o àtọmọdé o ní a gbọ́dọ̀ bá ṣe pọ̀ a lè rán nìkan ṣe òmùsùlùmí kẹtẹwọlé lẹkọọ ẹyìnlá brown gọlùmùsùlùmí ètò kẹtẹwọlé gọlùmùsùlùmí ètò ní ìpín àwọn tó ṣiṣẹ́ ìgbésí náà kan tó fàdáwọ́ lè mú àníkàn tó pé kò ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹ̀hánẹ́tì ń dìbò pẹ̀lú àwọn lídà Ìgbò kò ṣiṣẹ́ pẹ̀lú wọn ó ní ó ní etí bàbá mi eh, Joshua ó tọ́ ni ó tọ́ ni nǹkan tó kọ̀ sí ẹ̀ nìyẹn kò tẹ́ pé ó ṣiṣẹ́ pẹ̀lú wọn kò sí kò sí wọn lè rí mú wọn lè rí mú torí pé láwọn náà ló ta síta láwọn náà ló ta láwọn náà ló ta síta òun tó pé wọn tó lómi pé ọgbọ́n orí nìyẹn wọn fi ṣe nǹkan ìsọ́nba pé ariwo gàgàgàgà káwọn ṣe gàgàgà káwọn ṣe gàgàgà káwọn ṣe gàgàgà káwọn ṣe gàgàgà láti gba Yorùbá nation lákàyè pẹ̀lú ọgbọ́n orí tí wọ́n máa ń sọ àwọn ẹ̀rọ fi pé bí i this man is too quiet ọ̀rọ̀ ìpínlẹ̀ máa yẹn sọ yìí wọ́n ti ẹ̀wọ̀n dódó sí gbàgbọ́n kan ẹjọ́ máa ń làákàyè á mọ̀ pé eh, wọ́n ní ibi gẹ̀ẹ́jẹ̀ náà eh, you see ẹ tí ò bá ní làákàyè ní ọ̀rọ̀ tiwa ẹ tí ò bá ìlàkà ìdánwò ti wà níyé tó fi pé bóyá bà ẹ pé bà violent ọ ká pariwo làwọn fi gba Yorùbá nation ká sọ wọn ti kakàn parọ́ láti gba Yorùbá nation we need more awareness more awareness and more people who wá jọ ẹni wa kọ́jọ́ ẹni wa like mo sọ fún yín léde bí ìdájọ́ léde sí ní ìdájọ́ tó wà lẹ́nu ẹ̀bẹ̀rẹ̀ àwọn Canada America Nigeria everywhere láwọn alẹ́ ní UK Germany gbogbo àjọṣe méjì lé ní France àjọṣe méjì meeting ní ni tàbí sọ pé bí bí bí kíní èkó ṣe máa lọ bí lálẹ́ èkó ṣe máa lọ tí ò ní síjà tí ẹ̀jẹ̀ gbọ́dọ̀ tálẹ̀ ilé ní ìdáṣe tí wọ́n pọ́n èèyàn fi ṣe nǹkan ìtọ́nà làákàyè ní tàbíkì lẹ́sọ̀kan àwọn bọ́ọ̀sì yín báyìí ni o báyìí ni o báyìí ni o gbogbo àwọn bọ́ọ̀sì wọn wà lẹ́yìn pé nobody kò àfẹ́ violent o àfẹ́ ìjà o kò sí nǹkan ẹ má gba ẹnìkan jà o ẹ má gba nǹkan o píṣùrù alì làwọn àfẹ́ ìjà táwọn gbéjà wa káfọgbọ́n ń ṣe ó lè ní ìyàwó dúdú wọn pé ọjọ́ ta ẹgbẹ̀dùn máa jókòó sí ọjọ́ ta náà wọn kó lọ́jọ́ ta gbẹ̀mọ́ máa dẹ́gbẹ̀dùn máa dúró sí wọn kó ń bẹ̀ sẹ́kẹ́ fẹ́ lọ bá wọn bẹ̀ wọ́n jókòó wọ́n jókòó kan yẹ́jẹ́ wọn wọ́n sọ̀rọ̀ ní olúkàlùkù àlọ́ ilé so we have anira àṣìṣe píṣúrálì kí la fẹ́ pàṣẹ pé àlẹ́fẹ́ ni wọ̀nà yín àlẹ́fẹ́ ni bọ̀kan ọjọ́ ta náà lọ máa jókòó ni wọ́n dúró sí wọ́n lè ṣe fún àti àná àti sọ̀rọ̀ ni tí àná àti sọ̀rọ̀ ẹ̀ tí bá wà lọ́bẹ̀ tó kọ́ lọ́ bá wọn jà táyà máa pé yẹ ìwọ gan oní wàhálà ìwọ gọgọ ló fẹ́ lọ fa wàhálà ìwọ gan oní wàhálà tí wọn mọ tó jókòó jẹ́jẹ́ wọn tó dúró tó wọn tó tó wọn ní sọ wọn kó mbẹ why don't you allow them to do what they want to do there why do you want to go meet them pé wọn láti wọn àtàkì wọn fún. ṣé wọn fẹ́ náà so ibẹ̀ náà máa wà wọn ṣe wọn náà ṣe àtìmọ́ ẹ̀ máa ṣe tó ní sí àtúntì ọkàn in the peaceful way not in the violent way bí wọ́n ṣe bá ń ṣe ẹ̀kọ́ nìyẹn tẹ́ pé àádẹ́dẹ́lẹ̀ lérí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bọ̀ tó bá gbèsè wọn lọ́sìn lábẹ́ tí ń jà ń sìn àwọn àwọn tí ò fẹ́ ká ṣe tẹ́lẹ̀ àwọn àfihàn àwọn àfihàn àwọn àfihàn àwọn àfihàn máa wà pé yẹsẹ ọlọ́mú wọn kálíjà kálíjà kálíjà àwa ọ̀gbá yín jà àfẹ́ jà ẹ má gbèjà bá àjà àjà wọn jẹ́jẹ́ ni wá wọn jẹ́jẹ́ ni wá ìwọ̀n náà fẹsẹ̀ jáde gbogbo ayé agbọ́ gbogbo ọ̀gbá ayé agbọ́ afẹsẹ̀ jáde gbogbo àgbáyé lè gbọ́ ni pé ìyá ti tó ìyá tó jẹ́ wáyé ti tó gẹ́ afẹ́kù wọ nàìjíríà nǹkan náà fẹsẹ̀ nìyẹn àṣẹ ọkùnrin jù báyìí lọ. and ní right ẹ sọ bẹ́ẹ̀ ẹ̀yin náà ní right campaign rẹ̀ rẹ̀ election ti ìgbà ìdìbẹ́ sọ́dọ̀ ìgbà ẹ̀dẹ̀ ń ṣe tọ́jú ẹ̀ ọ̀mú ilá ní tó wà tó pẹ́ àwọn àní láti kà àti ṣe awareness ti wá sí ẹ̀yin ṣe ti yọ ní àdáyín dúró afẹ́sọ̀npa awareness ti wá sí ẹ̀fẹ́ dá wa dúró ẹ̀dìpẹ́ ìkọlẹ̀ ẹ̀fọ́ wàhálà bọ̀tà wa àfẹ́ wàhálà ẹ má bá wa ẹ má kó wa là bá wa àfẹ́ wàhálà so gbogbo ẹ̀yin tí ẹ lọ sí fún Lagos rally please um, please abẹ ogbóyin ni ẹ má jà ẹ má bọ ọlọ́pàá jà ẹ má bá ọmọ agbèrò jà ẹ má bá àwọn kan jà ẹ ṣe ní peaceful way ẹ má jẹ́ kí àìsàn tẹ́lifọ̀dì ẹ má jẹ́ ká fojú burúkú bí wàá ṣe ń wò ń bẹ́yẹn bá ṣe bá ṣe ẹ jẹ́ ká gbójú kó ń bẹ́ pé nǹkan ń fojú burúkú wa ẹ̀fọ́ nípa gbọ̀ngàn ọlọ́pàá kápẹ́ ẹ̀fẹ́ àtàkì ọlọ́pàá tó pé mo ní ẹ̀fúnpá kan pé mo lóògùn kan ọ̀ pé mo ní gbọ̀ngàn ẹ̀jọ̀ gbẹ ògbó yín ni ẹ̀jọ̀ tó lọ́wọ́ ọjọ́ ẹni bẹ́ẹ̀ dè mí ẹ̀jẹ̀ fi ẹṣin bẹ́ẹ̀ dè fún mi ẹni lè mi máa bí máa ṣe fàájì máa fàájì máa máa ṣe fàájì bí ẹ máa rí gbogbo ẹ̀ fàájì ni máa bọ́ sí gáàdì mi máa ṣe ẹ lọ fi rally yẹn sí ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ mi lọ gbogbo ẹ̀ náà la máa wò together Saturday ní bẹ́ẹ̀dẹ̀ mi so ẹ ti ẹ̀ ṣe ẹ má jà kẹ́mi ẹ ṣe bẹ́ẹ̀dẹ̀ fún mi kẹ́mi ẹ ṣe bẹ́ẹ̀dẹ̀ fún mi pé kò síjà kò sí nǹkan kó lọ in the peaceful way ẹni mi á dùn pé yes gbọ́dọ̀ à ń jà fún yín láti gbà ẹni mi á dùn ẹ gbọ́ fúlàní Oòduà kẹjú kiri pé yes this Yorùbá nation this is what we want we want Yorùbá nation kẹ́ máa pariwo kẹ́ máa kọrin Oòduà kẹ́ máa kọrin olùwà ká mọ̀ pé yẹ́sì tá à ń lò ní kẹ́pọ̀ kẹ́pọ̀ bí kẹ́pọ̀ bí kó mílíọ̀nù ọdún kó wà ń bẹ̀ wọ́n mílíọ̀nù rálì gbígbá ká ṣe ẹ jáde pọ̀ kẹ́ máa já kọ́ rí kẹ́ ná olùwà flag kẹ́ ná sókè kẹ́ máa ná sókè kẹ́ máa wé flag yẹn kẹ́ kọrin kẹ́ jó kẹ́ gbogbo bàbá yìí gbọ́ gbogbo bàbá yìí kọ́ kẹ́ tẹlifíṣàn wọn bẹ̀ ẹbẹ̀ wọn bẹ̀ kọ́ wá kọ́ fà Thank you, thank you, my, my, my brother. Thank you. Yeah, birthday mini, yeah, birthday mini. I do birthday mini, obviously. My my my máa ṣe fàájì mi. Àṣà wá àṣà gbogbo ẹ̀. Ẹ̀rí jí lọ́sẹ̀ pẹ̀lú jẹ́ ìmájó yá ti ẹ̀rí máa ń jó gan. Yes, Felix, gbogbo gbogbo àwọn àwọn àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá àwọn lọ́balọ́ba nílẹ̀ ìlú ìlú fọwọ́sí Lagos Rally wa kó lè kó wà kó wà ìpínsùn kó wà fẹ́ jà kó fẹ́ wà kó ẹni bá tó bá gbé wà láwọn ọmọ kóńkó ní bọ́lá wa tó pé àtúntò wọn bọ́ọ̀sì wa nobody àwọn ọmọ pé nobody kò sẹ́ni tó gbọ́dọ̀ lọ jà ń bẹ́ o nobody kò sí jà o ẹ má lọ jà o àfẹ́ kẹ́ni bẹ́ẹ̀ lọ jà o gbẹ̀dọ̀ wọn àfẹ́ kẹ́ni bẹ́ẹ̀ lọ jà o àfẹ́ ìjà nobody peaceful rally àfẹ́ àlùgbẹ́ àfẹ́wẹ̀sán àbújá àfẹ́wẹ̀sán lọ́wọ́ àfẹ́wẹ̀sán lọ́wọ́ torí pé ẹni bí ni àwọn tó wà ní gọ́ọ̀mẹ̀tì ẹni bí ni wọ́n ọgbọ́n tó yẹ pé wọ́n máa disturb wọn fẹ́ ká ṣe rálì ló ń gbé wọn lára àwa dẹ̀ gbọ́n jù wọn lọ ó ń jó wọn lára pé à ń bí ṣe wọn jà wọ́n fẹ́ ká jà wọ́n fẹ́ ká jà lọ́gbẹ́ àkọ́ àjà àwọn ọmọ gbọ́dọ̀ méje kan wá peaceful rally láfẹ́ so gbogbo èyí tí ẹ̀ ń lọ sí Lagos rally ẹ̀ ẹ jọ ìfúlùwà bẹ̀ wá ẹ ṣe jẹ́jẹ́ ẹ má jà àwọn ẹ̀mú ọlọ́pàá jà ọlọ́pàá ìbá ọlọ́pàá ẹ̀ fọ́tò ẹ̀yin náà ni ìgbà ń jà fún ẹ wo ẹgbàrán ìtẹ́ ń gbé ṣe láìkí ẹgbàrán ìtẹ́ ń gbé yẹn ni ṣe ẹni tó máa ṣe ní ìṣẹ́ lọ́sùn ìdẹ́ni lọ ni kò sí ẹni insurance ni kò sí tí nǹkan wà pọ̀ sí wọn lé nkún barak kí ló wà bọ̀rọ̀ ọmọ yín ìyàwó yín lábẹ́ bá so tá a bá ní gbogbo Yorùbá ní ìṣòwò ẹ̀ máa tẹ̀kẹ́ ẹ jẹ́ káwọn ọlọ́pàá yẹn mọ̀ ẹ kì í ṣọ̀tá wa náà ṣọ̀tá yín ẹni ò lè ń jà fún un báwo Yorùbá ní ìṣọ̀ sí ẹ máa amalé ikú mẹ́rin àbá ọlọ́pàá làwọn kẹ̀kẹ́ lórí kò pọ́sibù àbẹ́ ṣé ẹni gbé ní Yorùbá ẹni gbé ní ẹni gbé ní ìlú and then any foreigner but the foreigner náà lòun náà a pé wàá live, ìmánẹ́sọ̀ wàá leave wàá gba wàá bá àbàwà lord there? ìlú yìí sí She foreigner mi mo dẹ̀ gbé ìlú yìí mo dẹ̀ mo dẹ̀ àbá bàjẹ́ lọ àbí so tó bá gba ìmánẹ́sọ̀ sí ibo sì Ah, àlébò lọ pápá ìbọn lè àwọn tí fúlàní náà àlé wọn lọ tó bá ti kó kí àgbà òfin wa mọ́ ni kí àgbà òfin wa mọ́ ni àlé anybody wọ́n ṣàti pa òfin wa mọ́ ni òfin tó bá gáàdì ilẹ̀ Yorùbá àwọn náà tó bá wà lọ́wọ́ náà tó wà nílùú wọn náà lọ́wọ́ yẹn òfin tó bá pa ìlú wọn náà àwọn àwọn àwọn tó bá tó wà ń bẹ̀ náà pa fún wọn náà mọ́ à pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ yẹn ìwọ̀n àbáwọ́gbà à support ọgbà ìbánisọ̀ bẹ́ẹ̀ náà àníjà lágbára ọlọ́run kò ní síjà lágbára jésù lágbára ọlọ́run àdìsán gbogbo mítì yẹn láṣẹ lẹ́ni nobody should go and fight them wọ́n bá ti lọ jà ń bẹ̀ yọ àwọn yọ̀ àdìsán nobody nobody tó bá ti lọ jà jà lẹ́sẹ̀ ìlígà ìjà kan yọ àwọn yọ̀ wọ́n yọ àwọn yọ̀ wọ́n àdìfẹ́ kan bẹ́ẹ̀ ábùn wọ́n ti pé àwọn ah, mú lágbájá o eh, wọn ò dá sí o yorùbá nation dá sí o wọ́n tó bá ti lọ jà ń bẹ̀ yọ àwọn yọ̀ wọ́n wọ́n tó bá lọ fọ́ nǹkan gọ́ọ̀mẹ̀ yọ àwọn yọ̀ ó àfẹ́ ìjà òdìbò agbóná pàjà ìwà òyòwò pàjà kọlọ́pàá náà kọlọ́pàá náà fún wa lè kọlọ́pàá kan máa ta kọlọ́pàá àtàwọn àdìbò àwọn kọlọ́pàá máa dọdọ wa káwọn náà fún wa lè jẹjẹ wa káwọn ṣe kọ wa lọ kọlọ́pàá náà fún wa lè jẹjẹ wa kọ́ máa lọ ta sí wa tábà gba àwọn ọjà bá gba nǹkan kan jẹ kó fún wa lè tààrà jà sí wa lọjà àfilọkàn balọ awareness la lọ fún for the right gẹ́gẹ́ bí citizen ìlú ta jẹ́ ilé wa la wà a lọ sí north kalọ kan pé ìpẹ́yàfẹ́ náà ilẹ̀ ilẹ̀ yorùbá la jókòó sí àfi ṣe adé ní láti ṣe so nobody nobody tó lè stop wa ó ti bá ń fẹ́ wàhálà yẹn kó láti fẹ́ kí wàhálà yẹn á bùn láfíà tó tá à ń sọ yìí ẹ sọ fún àwọn àwọn àwọn dáhùndáhùn wọ̀nyí kán kán máa intimidate wa àwa ò ní gbọ́ à ní gbà tí wọ́n fẹ́ intimidate wa ìyẹn gangan ló máa bí wa nú ìyẹn ló máa bí wa nú àlégbọ́ àlégbà so káwọn fi kọ́bẹ́yà tó bẹ́ pé ọwọ́ eh, àlèmọ́ àti pé àwọn olówó àgọ́mọ̀ ìwọlé àlèmọ́ owó àgbáyé wò wá náà wọ́n ní gbogbo dáhùn ṣe mọ̀ pé ìwà náà valid pé ká pé bẹ́ẹ̀ wá fi ẹ̀gbọ́n àwọn bá ọjà máa pé àfikún wa dákẹ́ ànídákẹ́ ànídákẹ́ náà ti káwọn tẹ́ mú tún tẹnu mọ́ ìyẹn ò lè ti dé tiwa pé pé mú náà ti káwọn ṣe àwa dákẹ́ àní sọ̀rọ̀ mọ́ pé eh, ẹ̀gbọ́n eh, máa bẹ̀rù àlè bẹ̀rù àlè bẹ̀rù so a lè bẹ̀rù àwọn ìṣèbẹ̀rẹ̀ gbèsè tí múnà ìkànnì gan gbọ̀ngàn yẹn lè wá fi kọ́sí wàhálà òun lè wá fi kọ́sí wàhálà because ah, àwọn dákẹ́ ni pé ẹ̀fẹ́ yìí ti lè ta àwọn agitators ni pé ẹ̀fẹ́ ìpè ẹ̀ dábàá mú dábàá ti rà rẹ̀ ti kọ́ ní wọn á dákẹ́ no way and I believe the people will not stop ìgbà yẹn gbọdọ̀ ẹ̀dùkọ́ á di kọ̀ wọ́n láwọn lẹ́wọ́ ti ní kọ́ lẹ́gbẹ́ máa fi dán wọn kọ̀ wọ́n sí lọ́rùn because tẹ́ bá fi ọ̀gá wọn lẹ̀ ẹ̀jẹ̀ bí náà lè kẹ́lẹ́ rí mọ̀gbọ́n yẹn tó bọ̀ lẹ́yìn náà kọ́ bí wọ́n bọ́ máa burú jù náà di Kanu lọ mistake tẹ́yìn máa ṣe nìyẹn then you need to negotiate with Nnamdi Kanu okay you know what you want your you want your nation okay forget let's sit down round table okay yorùbá yẹ kí kílẹ̀ fẹ́ yíbo okay yẹ ká pín nǹkan ní pé ẹ máa lọ́n lọ́yìn in a peaceful way ẹ lè fẹ́ tì wọ́n lé láti make sure pé àwọn tó gbìn ẹ lè sọ pé ó wálẹ̀ ń wálẹ̀ kí a ló sùn débẹ̀ ta ló ta ló tì débẹ̀ ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́sẹ̀ ni ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́sẹ̀ ni tẹ́tí bẹ́ẹ̀ ló ẹ̀rí ìdíje lọ sílẹ̀ lọ ba igbó ilé ẹ̀jẹ̀ tẹ́ lé ẹ̀kọ́ lé lé ní ẹ̀ ba igbó ilé ẹ̀jẹ̀ èyí ló lè ṣe fún lé ẹ̀ní ẹ̀ pa àwọn èèyàn ṣe gbogbo ẹ̀ ń bẹ̀ ẹ̀ pa àwọn èèyàn ẹ̀ wọ́n ń rèéfì flag lásán ordinary flag ẹ̀ lè yìnbọn jẹ̀ pa wọ́n nobody talk gbogbo sí gbogbo àgbáyé dákẹ́ èèyàn rèéfì flag lásán nílẹ̀ Ìgbò ẹ̀dẹ̀ yìnbọn tí wọ́n láì gbébọn ẹ̀yin lẹ fún wọn débi tó wà yìí náà gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ló fún wọn débẹ̀ gbàdọ́gọ́bẹ̀ ni wọ́n ṣe àgbébọn gbé wọn gbé wọn gan flag náà tó ń gbé ẹ̀yin lẹ sún wọn débẹ̀ ẹ̀yin lẹ ẹ̀yin lẹ di wọn níbi tó ń dìde ìdí táwọn náà rèé sí àmì gẹ̀ẹ́sì yín ẹ̀yin lẹ fi wọn débẹ̀ náà bàbá àkàsọ́bọ̀ ti just go out for rally ọ̀dọ̀ ẹ̀dẹ̀ pa obìnrin obìnrin ọkùnrin ẹ̀dẹ̀ ẹ̀gbẹ̀ yìnbọn ẹ̀dẹ̀ gbé àwọn ẹ̀dẹ̀ yìnbọn fún wọn ẹ̀dẹ̀ fúlẹ̀ kọ́ dákẹ́ bá wòye ràn wọ́n máa defend àwọn they have to defend themselves ẹ̀yin lẹ sún wọn débẹ̀ ẹ má gbé wá fún ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá tó àwa ò ní tọrọ àmì gbà yín lọ́wọ́ yín wọ́n ti kọ́ àfẹ́ peace la fẹ́ dábàá pé afẹ́ káwọn wà náà wọ́n dúró peace torí wọ́n lé ibò ẹ má gbìyànjú dọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá bọ́dà nígbà fún yín òun ló bá ní ìdáwà dìfẹ́ dára wa àwa ní kọ́ọ̀lù kó ń bá yín pọ̀ ẹ má kó mu wá bá wa òun ló bá ní ìdáwà dìfẹ́ dára wa àti fún àbọ̀ ìṣòro nobody tó máa bá yín jà nobody àfẹ́ kíjà bọ̀dọ̀ bá a ní láti dìfẹ́ dára wa a ní láti dìfẹ́ dára wa afẹ́kẹ́ mọ̀ a ní láti dìfẹ́ dára wa to nobody pé gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ fẹ́ stop one ẹ bá fẹ́ pè wọlé pè wọlé o ẹ bá fẹ́ pè wọlé kí ló kó lórí ètò the number to call is uh, zero seven four four eight six nine five three six one zero seven four four eight six nine five three six one mi fẹ́ máa pẹ́ lórí ètò mọ́ ẹ fẹ́ máa pẹ́ lórí ètò mọ́ àgbà ti ń dé. zero seven four four eight six nine five three six one ṣé mọ̀ ìwọ̀n ti àgbà ti ń dé àgbà tá lẹ́mìí àti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ń tà ní ìgbà yẹn ti yẹn ti lọ káwọn náà máa ṣe déédéé a ní ìdààmú mọ́ spíkà àwọn àbúrò ah, ẹ dìde ẹ má fi ẹ má fi lẹ́fà ẹ ya bàbá náà dìde má jáde gbogbo ní ti mi tó lè gbójú ẹ sọ̀rọ̀ yìí tó tí ẹ fi kíní tó ẹ dẹ́n gbé flag dẹ́n gbé nǹkan mi sórí kíní yìí ẹ gbójú yíyá rẹ kẹsàn ẹ má bẹ̀rù kí ló ń bà yín lẹ́rù ẹ má bẹ̀rù wọ́n ní mi èlò kúkọ̀ lè jogún lé bàbá àbá ń sọ ẹ bẹ̀rù ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ gbé nǹkan àwọn akọ́ ṣàṣẹ lọ́hùn ni ẹ jáde kẹ sọ̀rọ̀ ẹ má bẹ̀rù kí ló ń bà yín lẹ́rù wọ́n pa yín níyàwó wọ́n pa yín lábúrò wọ́n pa ìyá yín wọ́n súlé yín gbogbo ẹ̀ wá dákẹ́ ẹlẹ́bẹ̀rù kí ló ń bà yín lẹ́rù gbílẹ̀ kẹ́kẹ́ fún mi tó bá di kàńgídá èèyàn ló ń lọ ènìyàn èmi àbí kọ̀ǹtínú kí lé ilé ìlú dáhùn ìjọ ilé ni àwọn kan náà ló tún ṣe náà alẹ́ à ń bẹ̀rù à ń bẹ̀rù à ń bẹ̀rù à ń bẹ̀rù à ń bẹ̀rù à ń bẹ̀rù kí là ń bẹ̀rù fún kí ló ń bà wá lẹ́rù kí tó ń balẹ̀ ayé wa jẹ́ alẹ́ à ń bẹ̀rù àfẹ́ àfẹ́ àfẹ́ àfẹ́ wà mí fún ọmọ wa tó ń bọ̀lẹ̀ ajẹ́ ká gbọ́dọ̀ sínú wọn yìí wọ́n ìfẹ́ implement ẹ̀ náà wọ́n gbalẹ̀ wa mọ́ wa lọ́wọ́ àwa jẹ́ kí ká máa wọ̀n aláǹbẹ̀rù tábàtà tán pẹ̀lú wọn sí àgbàdo tán pẹ̀lú wọn ẹ̀wà tán jáde everyday ṣé àgbà nǹkan bẹ̀ ni. we need more i need more speaker kó máa sọ̀rọ̀ kó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ parí báyìí ẹ máa fi wá àwọn nǹkan èmi àgbàlagbà bọ̀ yìí máa parí parí parí lójúmọ́ báyìí kẹ́yìn náà tó kẹ́yìn ẹ ti jẹ́ kẹ́sọ̀rọ̀ ọ̀dọ́ fẹ́ẹ́ kó pè mí ẹ bá fẹ́ jẹ́ speaker kó pè mí kó pè mí àgbèsí kẹ́mọ́fẹ́ mo sọ fún nọ́mbà fún yín nọ́mbà yìí nọ́mbà yìí eh, whatsapp mo lè ní o whatsapp lè zero seven four four eight six nine five three six one zero seven four four eight six nine five three six one. Where's my phone? ẹmọ kan ẹdí bá yẹ kí mo sọ so ẹdí bá fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀ ṣe mọ mi kó sọ kó jáde kó bẹ sí sọ̀rọ̀ kó pè mí as a kó pè mí kó pè mí ẹdí bá yẹ kó pè mí kó pè mí so a lè a lè jẹ kó máa a lè a lè jẹ we need more we need we need we need we need, more speaker I need more speaker Come on, sọ̀rọ̀ because uh, I want. àwọn ti ń rẹ àwọn o ti ń rẹ̀ wá díẹ̀ díẹ̀ díẹ̀ àpá ti ń dé ó ti ń rẹ̀ wá ní mọ̀ pípò kọ́ àwọn ọmọ kan sọ̀rọ̀ má fi fílẹ̀ fáwa nìkan má fi fílẹ̀ fáwa nìkan lẹ́yìn náà tuntun kẹ́yìn máa sọ̀rọ̀ kẹ́ sọ̀rọ̀ kẹ́yìn kan yẹn mọ̀ campaign fún Yorùbá nation ẹ̀bùn fún Yorùbá nation awareness more awareness more more more more awareness there ṣọ́ra mi yẹn ẹ má fi fílẹ̀ fáwa nìkan ẹ má bẹ̀rù oníkòtò má bù sí i wọ́n ti àbọ̀ wà bù náà nìyẹn èmi sọ fún mi mo ní nǹkan tí mo ṣe nàìjíríà tí mo hàn bá gbogbo ẹ tí mo ń rò tí mo tí mo dé for the past eh, eh, one one one two years mo ti hàn bá mi lọ́bẹ̀ torí ti yorùbá ní ìṣẹ̀lẹ̀ náà ni mi pé mi náà àfi ìbóyá wù mí kí mi náà kí wọ́n máa sinmi máa sinmi ni but at the same time àwọn kan la máa jẹ tí wọ́n mú ńlá gbogbo tí wọ́n ńlá gbogbo látẹ̀kọ́ yìí máa wà níbi títí títí títí rẹ̀ gbàmí three or four hours máa sọ̀rọ̀ ṣé mo torí pé